àwọn sọ̀hábí ànábì Muhammad sallallahu alaihi wasallam àti Muhammad sallallahu alaihi wasallam anájá wa náà lẹ́yìn ìṣúta lórí wípé ọlọ́run Islam ààyè ìfọ̀kànbalẹ̀ tàbí jókòó sí rẹ̀ ọlọ́run kọ́ wọn balẹ̀ wẹ̀ kọ́ ọ̀hún àwọn orí yìí orí tí ويجب شكر الله سبحانه وتعالى عليه nínú owó tá a ti kàtíwájú nípa ṣùkúrùlá ẹ̀mí máa ń gbàgbé ní láwùdà dáríká labákì àfẹ́kọ́lù bí afárù dáríká àyè ṣùkúrùlá àgbọ̀jọ́ lẹ́la àbú dáìmá tí bá ti pa máa ń gbàgbé àbámọ̀ ìpè gbogbo gbà gbogbo ìgbà lóyè ká máa dúpẹ́ fọ́lọ̀ kàmá kọ́lá kọ́ ìlú òdìyó gbàgbọ́lá abdullahi bin hasan ìlàtìhí ويحرم رزق رزق عامله التي جاهل ما مسني من غنى يوم ولا عدم إلا وقولي فيه الحمد لله سوره ولا مريفي هذه النعمة نعمة عظيمة أريفي أرجوك بقبائل ويتون تستبيني أبلون في رجاك مالوري لن يقال بقي أقول سيالون بأربع لوين كوكوا الإمام ابن قيم رحمه الله ní ọ̀sẹ̀ tó kọjá àtọ̀rọ̀ nípa náà àtọ̀rọ̀ nípa àwọn àhádìsí tí àwọn èèyàn gbára lé tí wọ́n fi wọ́n rò pé ẹni tí ò bá lówó tí bá ń ṣẹ̀sìn ẹ̀sìn rẹ̀ dáa ju ẹ̀sìn tó bá lówó lọ àwọn ahadìsì pọ̀ tó jẹ́ pé òun ló yìn fọ́ọ̀mù nature ọmọnìyàn kọ́kọ́ kọ́kọ́ pèpè lọ síbẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ahadìsì yẹn ni àwọn ẹ̀gbà wa tó wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sọ kó wá látọ̀dọ̀ anabi tó ń tọ́ka sí àwọn kan wọ̀nyí ìtọ́ka rẹ̀ ó jẹ́ kó fẹ́ dàbí wípé amúrán. بعيد ورقتي وجنانا ورقة الجنانا وجب دغير yóò wá jẹ́ kó ní ìfọ́ọ̀mù àwọn èèyàn nípa pé à táwọn adúlé owó kò sí problem yes nǹkan dáadáa ní pé kò sí problem àmọ́ ẹ̀rí kọ́wọn tó lówó yàn níwájú jẹ́ náà àbí pé yóò ṣe wàhálà lóko àbí pé yóò jẹ́ kí olówó fi wípé kí làwa lówó fún ìbá àmọ́ ṣe dáadáa olówó rẹ̀ ìròrí ìṣe ìròrí Islam ó wà láàárín àwọn èèyàn kátàwọn náà wá di ànábì léèrè sọlọ́lá àyọ̀sọ́lá pé a lóde tó fi rí báyìí ànábì sì dáhùn sọlọ́lá àyọ̀sọ́lá àmọ́ tó mú inú ọkọ̀ yìí rahim allah máa discọ́sẹ̀ ní báyìí ní pé a fẹ́ sọ̀rọ̀ nípa pé èwo ló dáa jù kéèyàn bẹ́ẹ̀ lọ́hùn kéèyàn jẹ́ aláìní kó sì kọ́lọ̀ ti fún ẹni sùúrù àbí kéèyàn jẹ́ ẹni tó ní ó sì yàn lẹ́gbẹ́ lè dúpẹ́ rẹ̀ ìwo ló dáa jù. àwa ti jẹ́ kó yíwa pé kò lásọ̀ ọ̀bẹ̀ ni wípé kọ̀ǹdíṣàn tó oníkálukú tọ́lọ́n bá oníkálukú sí ọlọ́run jẹ́ alẹ́ ṣe tó wà required ní kọ̀ǹdíṣàn náà olówó kò lọ́lá lórí ẹni tí ò tó bá ti jẹ́ pé kò rí owó rẹ̀ dúpẹ́ fọlọ́run ọba àwọn ẹni kí ní jẹ́ ọpẹ́ àwọn bẹ̀rẹ̀ sí ṣàlàyé débi wípé tí yàn bá wo gan pé ah, ṣíyàn lè rí ọpẹ́ ìdúṣà tọ́lọ̀ bá forí fún yàn ìdáka lè ṣùkúrí ní ẹ̀mà tálọ́ ìní ẹ̀mà ta ó ní ó bá jẹ́ pé ọpẹ́ tí wọ́n dúbọ́ lọ́hùn ìdáka lè ṣùkúrí ní ẹ̀mà tálọ́ ìní ẹ̀mà ta tó bá ti ké dúpẹ́ fọ́lọ́hùn owó rí bí ìsinmi ah, aláyàlá òun fi ní fi háyẹ̀ jẹ́ ní ajẹ́ wípé gbogbo ìgbà tí ìgbà tí má ti dúpẹ́ oore ni kọ́lọ̀ ń jẹ́ kí n lè dúpẹ́ màá tún wá ní láti dúpẹ́ mi fàyè ìzàlẹ̀ ṣùkúrò láyà ń kọ́ tẹ̀rù ó yẹ pé ọpẹ́ kò ní jẹ́ nǹkan tí ó sọ̀rọ̀ at any time yẹn. so requirement pé káfíń pé èèyàn dúpẹ́ ó ní àfàdẹ́tì àfàdẹ́tì mọ́tà àfàdátù nùhàmá omi ní sàlàkàtà yẹdí wàlìsàní wàdọ̀mí rọ́lmọ̀ àjàbà àfàdátù kòmí nùhàmá omi ní sàlàkàtà àsọ wípé nínú nǹkan táwọn èèyàn kọ wọ́n fi sọ̀rọ̀ pẹ́ tó lágbára jù wípé àfàdátù kòmí nùhàmá omi ní sàlàkàtà orí tẹ́ ṣe fún mi ìjọ ní kàtà ṣe wà wọn yẹ̀dí aburú ò lè wá látọwọ́ mi sí mo tó rẹ̀ ṣe nínú rẹ̀ yẹ̀dí wàlìsáni tí mọ́ra àwọn èèyàn ti sọ̀rọ̀ yín láìda ó ti kú mi ní apákò pé ah tó dàgẹ́ ìsàìdá lóòótọ́ yìí wọn wò pé àyìn àlùwà fà èmi fẹ́ dúpẹ́ orí gbogbo ẹnu tèmi wọn tèmi sọ ìjọba ẹni tó bá ní nàka yìí tó sì lẹ́sìn. afáàdàbùkọ̀ nù àmàwò mi ní sàlá kàtà yẹ̀dí wàlìsáni wàdọ́mírọ̀ nù àjábà kódà kẹ́ ṣe nǹkan kó tó dòmí ọkàn mi gbò gbà bẹ́ẹ̀ orí tó wá ṣe yìí so wọ́n sọ pé orin ó wá kú pé kákókọ́ mọ nǹkan lóore a wá sọ pé òkè three stages ni ẹ̀ fún dúpẹ́ orí tó fi rí dáadáa àkọ́kọ́ ni màrífàtún ní ẹ̀mẹ̀tún ní ẹ̀mẹ̀ta kí ẹ̀ kọ́kọ́ mọ nǹkan yẹn lóore náà kó àpíẹ̀ sí ẹ̀ pé àwòrán ní ibi tá a ti kọ́kọ́ gẹ̀tẹ̀ rọ́ yìí ni pé kéèyàn tó lè gba nǹkan lóore nǹkan kéèyàn bá fẹ́ ni àwọn gbà lóore lápẹẹrẹ ẹni tó jẹ́ pé kò dààmú fún ọmọ kò mọ̀ tí mo kán sọ pé yàn ń wọ́ ọmọ ọlọ́run àfọlówó ó lè máa dúpẹ́ fún ọlọ́run bá lórí owó ju ọmọ lọ bó tó bá rí ẹni tó lówó gan-an ìlànà gọ́ọ̀yà tó lówó gan-an ìlànà gọ́ọ̀yà àmọ́ ò wọ́n ń wo náà pẹ̀sẹ̀ mi náà tiẹ̀ bí mọ́ ẹ mọ̀ tí yóò máa wo inú ara rẹ̀ báyìí lóbìnrin gbàgbà ah, kàn tẹ̀lé mi náà tẹ̀ lóyún rí sùhánàlá tí wọ́n banújẹ́ tí wọ́n tó máa sọ pé ṣó lè yọ̀ǹda gbogbo tí ń jówó kó fi lè tí ó sọ pé bẹ́ẹ̀ ni ìgbà náà ni yóò tó wárí pé àṣórí ńláńlá ni so ìgbà àkọ́kọ́ ni mọ́tò ní ẹmẹ́tí ní ìmọ̀ta bẹ́ẹ̀ náà lẹ́yìn tó lówó ẹni tó bímọ tí wàá rówó tán àwọn yẹn ìnira ni wọ́n ẹni tó bá ràn án lọ́wọ́ níbi ọ̀rọ̀ owó ló ka ènìyàn fún torí pé ó ti mọ importance nǹkan yẹn èèyàn kì í mú orí tán èyí lè dúpẹ́ orí àgbà tí èèyàn bá tún mọ nǹkan yẹn lórí torí ẹ̀ lówó fèrè mọ́ kọ́ọ̀bì tẹ́ bá wo ilé kí wọ́n gbà kan bí àwọn ọmọ tí ó sì máa ń ṣe sáwọn àfà ó ní wípé à torí pé àwọn àfà yẹn wọ́n pàtàkì ìmọ̀ tí wọ́n fún wọn àwọn náà pàtàkì ẹ̀ ìmọ̀ ńlá la fún yín o á rí yẹ̀lháyà ìsẹ̀mí la fún yín o bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ tí ó náà rí bẹ́ẹ̀ ọlọ́lù wọn sábà bí fún wa látàrí báyìí ń jẹ́ kí pátíkọ̀ kan lè máa fi pé ah alhamdulillah pátíkọ̀ kan rí bí pé ẹ̀rí ni ẹ̀ẹ̀wò hadithu Uzaifa ibn Yaman radiyallahu anhuma Uzaifa ní kunna fi jahiliyyatin wa fi jàìlíyà tí wọ́n ṣẹ́rẹ̀ ó kàn pé àgbàtánà ní òfin ìdí àgbàtánà ní ìdí àà ah! ọlọ́run fi ọ̀sọ̀ rí fún wa ọ̀ fàjá ànàlọ́rù bí àgbàkàì ọlọ́run wa mú ọwọ́ gẹ́gẹ́ bí orí ó sì kí wẹ́ni bẹ́yẹn mọ́ mọ́ lórí because ó rántí pé támátáwá dì ní ti ẹni nígbèsè ayé mi àà ah! fi jàìlíyà tí wọ́n ṣẹ́rẹ̀ inú wàhálà la wà tẹ́lẹ̀ kọ́lọ́n tó wá mú ànábì yìí wá fún wa هل من بعد هذا الخير من شر هو يقاتل ما شابرو بولين انا بيني نعم ابرو ha ubanuje aburu to wa ni na yaqinan anabi je kama ko aburu pada yuri ah oni hal min ba'di hadha al-shar min khair suri wa pada wa anabi be amuri tó bá jáde padà nínú aburu yi on la ba wọ̀fí ìdákàlù yóò ní àbàwọ́n yóò ní spain à kò lè dàbí ìgbà tí mo wà láàrin yìí mọ́ oníkálukú trust ara wọn àwọn kan ní ìsìn ànábì train àwọn sàábé débi pé ọ̀rọ̀ ayé òjò wọn lójúmọ́ wọ́n lè bọ̀ra ẹgbọ́n tọ́lọ́n fi ròyìn àwọn àsọ́rọ̀ ni ọlọ́run ni wọ̀nyí fi rú náà àlà àǹfóṣìṣẹ́ wọ̀lẹ́ kánà bí nǹkan sọ̀sọ̀ nígbà tí ibi kú pa àwọn jọ wọn sọ pé gbé fẹ́ lórí wọ̀kọ̀ jáàfi sáhẹ́ pé lógún èèyàn wà lógun báyìí wọ́n sì gbé omi wá bá pé à ah, ọmọ omi wá ń gbọ́ ẹkùn ẹlòmíì lójú ogun sọ pé ẹlòmíì fún lágbájá òṣàdéṣù sáyè ẹlòmíì fún lágbájá sí ìṣẹ́kùn lágbájá mò ń gbọ́ yẹn à ah, ó jọ pé ìnira rẹ̀ ju tèmi lọ ju ogun lójú kú gbogbo wọn padà kú. tó ṣòwò pé ibi tí wọ́n ní ìdí omi yẹn lásìkò yẹn wọ́n sì túùsì náà pé àkí lágbájá kí ní ìsirè ọlọ́run fẹ́ràn rẹ̀ ọlọ́run ní wàlọ́ káàna bí hẹ̀m kàfàfà ibi tó lágbára ń pa wọ́n ṣùgbọ́n wọ́n bá débi pé àmẹ́bí tírẹ́nì wọn débi pé wọ́n lálejò ebi ń pa àlejò ebi ń pa wọn náà wọ́n sì pa aná torí kálejò lè jẹun àwọn sì mọ̀ jù fúrufú. àwa náà mọ bí irú lẹ́bù ibi táwọn àjọ ọlọ́run bá gbọ́dọ̀ rẹ̀ ní pé àwọ̀kọ́ wọ oúnjẹ sí kí nínú pé ah, ẹ̀sọ́ á dé ẹ̀sọ́ á sọ̀rọ̀ náà láì bá sì jáná lẹ́bí kò sí nǹkan lẹ̀. àwa náà mọ ibi táwọn àjọ ọlọ́run bá ti àwa wà yóò fi rúnà aláǹfóṣì second stage nínú stéèjì wa tó dájú lọ inṣàlá sọ̀rọ̀ dé bẹ̀rẹ̀ ni stéèjì àwọn mùhàjírù ó dájú lọ ó ní Abubakar ní Siddiq rọ́jò láìmù ó ló fi convince àwọn sáàdù náà bàdà títí rárá àwọn ọ̀gá minna amirun wa minkum wazir ẹ̀yìn wọn tẹ̀láwà minna amir ọlọ́run bá ròyìn wàhálà táwa ṣe fẹ́ sí ọlọ́run ròyìn ní fòkọ̀rọ̀ mùhàjírì ọlọ́run yẹn ráwọn fòkọ̀rọ̀ àwọn muhajirin àwọn tí wọ́n jáde nínú ilé wọn nígbà tó fẹ́ pé ikú ni ó kù tó kù wọ́n fi owó wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ gbogbo kọ́kọ́ wọn tán sílẹ̀ torí pé wọ́n fẹ́ tẹ̀lé àná bìnà ń bẹ nínú wọn tó jẹ́ pé Mus'ab la ilaha illallah radiyallahu anhu èyí tá a lè fi gbọ́ yìí ni ká sọ pé ọmọ olówó ńlá lèèyàn la ya'kulu illa tayyiba ní tí ó jẹ nǹkan ńlá ni ṣùgbọ́n wọn náà máa hajara ila al ó sáájú ànábì dé Madina wà náà àwọn tánàbí ti kọ́kọ́ láti Madina Mus'ab bin Umair ó Madina sáájú ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti fi dáwà fáwọn èèyàn wọn àti Khabbab bin Arat àtàwọn míì wọ́n ti dé Madina wọ́n ti fi dáwà lọ wọ́n ní a ti tọ̀ sí gírí tààrùkú oúnjẹ káàkiri jẹ́wò lálẹ́ àtọ̀ ìtọ́wá wa so ebi tó pààyàn dé lẹ́rù yẹn ìjọ tí ebi wá pa wá ní ọjọ́ kan ní ọmọ ìsìtàwẹ́ ó ní ìkàmọ̀ wíyá bí hálà ṣe rí lọ́dọ̀ oníkàlùkù ebi ọjọ́ kan jẹjẹ méjì ó ti ṣe nírí ebi ọjọ́ kan jẹjẹ méjì máa wá sọ wípé ọ̀kẹ́ ìfàbí ju ìṣàhà bóòlù bí oṣù kan èyí táwọn sọ fún àwọn pé ah, ebi oṣù kan wá ń kọ́ torí wípé Aisha rọ́jọ́ láàrin àṣọ wípé àwọn ń lo oṣù méjì táà ní dáná táwọn jẹ́ alàsùwàdán ó dájú pé yóò sùn yàn pé alàsùwàdán táwọn jẹ́ ní débìnà àtòmí débìnà àtòmí fóṣù méjì ó fẹ́ mọ́ sí ibi tí economy ti improve tọ́lọ̀ tó fi sànú àwọn adéǹsì tá àyọlẹ́ tọ́lọ̀ òfin àdáwò yẹn jẹ́ kó common mọ́ wà tí common mọ́ kó tó kóṣù kan ẹ̀ ṣe nǹkan kan. Hasa bitu Rasulillahi sallallahu alaihi wasallam. بيت رسول الله لا يقعد عنده شهرين لا يشمجي ونجي نتطعن هذا الذي قالته عائشة رضي الله في بيتها إن سوني وإنه لي على سيكن يفعل بين شهرين سواء تانسوا ìyà tó تو تو tó dájú ni o wọ́n lọ bẹ́ẹ̀ fún nothing wọ́n ní jẹun nothing two months túmọ̀ túmọ̀ bá a ṣe ń sọ iná bọ́mọ̀ ni ọkàn ṣe rí ni ọlọ́run jáwà jẹ́nà bọ́mọ̀ ṣe rí pé a ah, kí ní contextualize pé ká rí pa rí clarity kéèyàn kan délé fún ara rẹ̀ kókàn ọgbà jẹ́ kí n try three days lóòótọ́ kì í ṣe pé kọ́tọ̀ àti àníhù ṣúgbòlù tí ò sọ́nà ẹ lówó lọ́bọ̀ tó sí tẹ́lẹ́jẹ́ wọ́n tàwọn oúnjẹ kan fún yín ẹ̀yin jẹ́mọ̀ pé oúnjẹ yóò sì jẹ́mọ̀ ní ọmọ máa bú sí yóò lọ ẹni tó bá ti travel láwọn area kọ̀ọ̀kan rí yóò gẹ́ẹ̀tì sí wọn sọ now àwọn journey kan wà tẹ́lẹ̀ travel bí i bí two three days tẹ́ bá ilé gbàgbé àti point láti rọra nǹkan tẹ́ fẹ́ jẹ kẹ́ tó set on journey kẹ́ ní owó lọ́wọ́ kódà ẹni débi fẹ́ pé owó ìwọ̀n gbárú ẹ̀ ókè kí ló fẹ́ ṣe olówó lóòótọ́ bọ̀ wọ́n ní alùfẹ́ nílé fi bó ṣe pọ̀ tó lọ́wọ́ yẹn mọ̀ pé ah, ẹgbẹ́ ọdẹ mú ọ̀pọ̀ ìṣòwò ìṣòwò tí ọlọ́run bá múyàn dúró ó lè ah, so àwọn nǹkan wọ̀nyí ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn mùhàjírùn ọlọ́run dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn àsọ̀rọ̀ ọlọ́run afẹ́ sọ̀rọ̀ táwọn àǹsọ̀ tó yẹ páwọn òtútù àwọn mọ̀hájìr manzilatan ọlọ́run aróyìn àwọn pé wọ́n yóò fi òun náà àyà àwọn tó ti hẹ́ ọlọ́run ká nàbí kọ̀sọ̀sọ̀ lára tí wọ́n ṣe ó ní pé a rí nínú wọn tó pín ìyàwó àti dúkìá rẹ̀ sí méjì fáwọn mọ̀hájìr tó pín ìyàwó rẹ̀ ó ní ìyàwó wọn báyìí òun pín wọn sí méjì fáwọn mọ̀hájìr fún ọmọ kan. mi ò ẹgbẹ́ tẹ̀lé wọ́n sọ fún Abdurrahman bin Awf pé ìyàwó mẹ́rin mo ti pọ́n ọdún yìí mú kan wá wọ̀ mẹ́ pick of iman ni in tí mo fẹ́ gbà in return ó dá mi lójú lọ́dọ̀ lọ mi ò ní dá wà mú another response of iman ó ní Abdurrahman bin Awf sọ pé ah barakallahu laka fi malika wa ahlika ọlọ́run wọ̀ fàlùbáríkà yìí ti pé mi ní tọ́mùrù sí ara ilé rẹ̀ àbúwọ̀ another pick of iman alọ́wọ́ bá mọ stéèjì tó ti ní kó ní kálukú mọ wà bẹ́ẹ̀ ààdè dérú bẹ̀yẹn mọ́ lálẹ́ àfàwọn kọ̀ọ̀kan láàrin wa pé ká ní ó mọ̀ pé júlù wa ọ̀pọ̀lọpọ̀ wa status yìí la wà barakallahu fi malika wa ahli àti pé ọ̀kọ̀tún sántùlákà min ahli wà máàlì ní spain ní fi dágbó dúkìá mi sí méjì fún ẹ because èyí ọmọ ẹrọ sẹ́nìkejì kan tó ṣe kejì kú fẹ́ gbá mi so yóò trust yẹn ò lè sí mọ́ ànábì wọn sọ pé sallallahu alaihi wasallam oore tí mo wá ṣe yìí ó tọ́ pé mi lọ́nà ló láti fọyín mọ́ yìí o mo fọyín mọ́ to this extent mo fọyín mọ́ débi wípé kò sẹ́nìkan nínú yín mọ́ ẹ ti wà ala khairi orí dáadáa lẹ́wà ẹ̀ sí fi jahiliyyati wa sharr ja'ana Allahu bi hadha al-khair alimin ba'di hadha al-khairi min sharri ṣé aburú ń bọ̀ ànábì ní bẹ́ẹ̀ ni kò béèrè tẹ̀síìlì ó kà tó béèrè pé àlìmìbájà àdà ṣá sórí yóò sà padà wá bá wọn yàn ànábì ní bẹ́ẹ̀ orí tún bọ̀ àmú orí yẹn ó wà stage yóò ní yóò ní stage àwọn èèyàn onímọ̀ sílọ̀ torí tọ́lọ́ nìkan mọ́ ìṣe gbogbo àwọn orí nǹkan tí wọ́n fẹ́ láyé yóò máa mí ìsìnmọ́ wọ́n sì da aṣọ ẹ̀sìn bó tẹ́pẹ́tẹ́ bá ṣí ṣíṣe ẹni ah, torí àǹfààní ayé nkiri yìí kò ní síbẹ̀ tí ó mọ̀ dá nǹkan rú táwọn yóò mọ̀ já lọ́gbà ẹ̀ ogun tí wọ́n mọ̀ tí wọ́n ní parí gbàtẹ́wà owó abẹ́rẹ̀ wọ́n lóbìnrin gbàtẹ́wà owó abẹ́rẹ̀ wọ́n ní owó ni gbàtẹ́wà owó abẹ́rẹ̀ wọ́n ní nǹkan ayé kan ní ó jẹ́ tí ò ní jẹ́ ọlọ́wọ́n sọ nípa àwọn àǹsọ́rù so pọ́ìntì tí alimọ́mí ibùdókọ́ yìí mo sọ fún wa kìí ṣe àlámọ́tù rídọ̀ ọlọ́run bá yọ́nú sí àfihàn bá lówó kìí sì ṣe àlámọ́tù àdìyánà onípéyìn olówó pé ẹ̀rí pé mi sí mi lówó nìṣẹ́ à mo lédè ní iṣẹ́ òrí tó dáa àwọn kàwádì kì í máa ronú bẹ́ẹ̀. so èyí tí mo kọ́yìn mo sọ wọn ni pé ká kọ́kọ́ kẹ́kọ̀ọ́ pé tá a bá fẹ́ bẹ lọ́run ìwò làá mọ̀ bẹ fún méjèèjì nígbà kan táà ní táà ní experience tó báyìí àní náà báyìí ọ̀tẹ́ experience òtútù tó báyìí ẹ̀rú máa ń bẹ̀rẹ̀ láti tọrọ owó lọ́dọ̀ lọ. wàláì máa gbé à ah, tí ó pẹ́ ẹ̀rú máa bàbí àti tọrọ owó gbà owó ikú báyà. so later aláṣẹ wa rí pé ah, à wọ́n ní kò ní problem. <laughs> so ìgbà míì kì í ṣe pé bóyá ẹwà misinformed náà nǹkan míì ọ̀nà míì lójú yín lọ kódà ó lè jẹ́ pé tó dáa fún yàrá stage náà nìyẹn bí ta bá lọ pay attention sówó yẹn ni yóò sọ̀rọ̀ fún àpò níbi kan tá a fẹ́ ṣe kì í ṣowó ni primary objective wa at this stage interfere achieve is not money now ṣó yé wa jẹ̀mọ́ ṣó yé wa. tó abẹ́rẹ́ wọn bá Allah kò ṣe dáadáa fún wa láìláìlá so fún jùlọ nǹkan a rí i pé kìí ṣe àgbọ́yé tó dáa òní pé kí ẹ̀mọ́ rò pé à ah, èèyàn lè lówó jù ọ lọ láyé ó inú èsì ló gbé tó fi fẹ́ kú kódà inú kìnnìkan ló ń tó wá tó dálè kí á mọ̀ tó tí wọ́n kúrò àgbà mọ̀ gbọ̀nàgbọ̀nà ní ìtújú ọlọ́nà tó mọ̀ pé ẹ̀pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀kú iṣẹ́ ọ̀rọ̀ àdínsà náà bìrì olùdí ọ̀rẹ́ sọlọ́lá rẹ̀ sọ̀rọ̀ zaalika fadlọ́lọ́hì ẹ̀ bá mi parí ẹ̀ zaalika tó dín orí tiẹ̀ kù ìkọ́sọ́ ọlọ́run bá lọ́ bá wí ọlọ́run bá ní alahum minal mulki نصيب آه كيف قال الله عز وجل يقول الله عز وجل أم له نصيب من الملك ويحسدون الناس على كيف قال عبد الرحمن أم لهم نصيب من الملك ها؟ وإذا لا يؤتون الناس نكيرا أم يحسدون الناس على ما آتاه وقد آتى آل إبراهيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله وقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناه ملكا عظيما so kìí ṣe nǹkan kékeré ní ká sọ yí pé ọlọ́run fún yàn ní owó láyé nítorí nìkan yóò fún lálàáfíà yóò fún lówó yóò fún nímọ̀ yóò gbèga yóò gbogbo nǹkan tó bá tún wá dà lìkẹ́ àmọ̀ yóò tún ṣe rọ́pò dárọ́jà rẹ̀ náà. ó sì mọ wò lókè náà nípa nínú ìgbàgbọ́ ẹni ò fún ọ̀nà àfàn kò sẹ́ni kankan ní ìjókòó yìí bá a ṣe jókòó yìí gbàgbé ọ̀rọ̀ fún ẹ. ẹ pé àwa náà lè jù wọ́n lọ ò lè jù wọ́n lọ ò lè tó wọn torí hadith tó fẹ́ẹ́ ṣe islam tó fi tó wọn olóògbà ìwọ̀n bóyá gẹ́tẹ̀ àdí gbogbo tó bá wulẹ̀ ṣe ó kéré tó ṣe tí ó fọ́nà ní balada bẹ́ẹ̀ fẹ́ gbogbo alátọ́ ṣe yẹn wọ́n tó ń dọ́gbà káàkiri tí wọ́n lọ bó bá sì lóòṣe kòkó rí wúwá wọn ó dàbí kí yẹn àbí kí àwọn kanú àwọn sàhábà láwọn fẹ́ dànà bí ọlọ́run kí lọ́lọ́run sọ ń pa ìjánà bí inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahim wa ala Imrana ala alamin dhurriyyatan ba'daha min ba'd tó kò pọ́síbù ìrìnlẹ̀ tí wọ́n mọ́ ìrìnlẹ̀ dàbí wọ́n almaru bi husni khulqihi ọmọ nìyàn pẹ̀lú wà rẹ̀ tó bá dá ajẹ́rọ as-sa'im wal-qa'im fil layl ẹn tí ń dìde lóru gbogbo gbà láti ṣó pé ọlá ńlá ni kéèyàn lè máa dìde lóru ṣùgbọ́n ti ṣe gbìyàn lórí kápá ẹ̀ ṣùgbọ́n ọmọ nìyàn lè ní irú wọn níbi husnul khuluq àrùkárùn husnul khuluq aláwọ̀kọ́ ni bazlu nada bazlu Nada. kó jẹ́ pé gbogbo tí yàn bá mọ̀ lóore tí yàn fẹ́ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀lú nínú gbogbo tí mo mọ̀ lóore mo fẹ́ jẹ́ kó dọ́dọ̀ ẹ̀lú nínú gbogbo tí mo mọ̀ lóore mo fẹ́ kẹ́lú mi ni ẹ̀mọ̀ bí ó ṣe dáa tó pé ah, oore tí ẹlòmí wọn sọ pé àyẹ́mọ̀ dọ́ọ̀bù ẹ̀jẹ̀ kó náà jẹ́ mẹ́jẹ̀ kó ní <laughs> nada wàkàtùl àdà gbogbo jẹ́ tó máa sọ pá burú kan ẹnìkan kan wá wó èèyàn báyìí kan ní kò lè jọ́ ọ̀tẹ̀ nígbà burú ti wá báyà aburú ìjáde lọ́wọ́ mi wá báyà bazilonada wàkàfù àdà ó jẹ́ pé gbogbo ìgbà tó bá ní aburú báyà wọ́n wá ń tírèsì aburú yẹn àfi tẹ́ ẹni ẹ bá mi ìfọ̀nà fáǹdì ẹ̀ àbó mi gbé títí ta yẹ òrìjẹ́ ìtọ́ ọ̀tẹ̀ wá báyà. mo ó intentional I, I am intentional about it ṣe mi if i book jẹ́ pé ní oṣù tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ èyí ó ọ̀rọ̀ tó máa sọ àwọn ẹni sọ̀rọ̀ choose ọ̀rọ̀ tó yẹn báyìí bí yẹn lò tó máa sọ pé ní ẹ sọ̀bà jẹ́ kẹ́yìn wá sọ pé ah kò láìpẹ́ àmọ́mọ́ yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀. baglu nada wa kaful adha wa husnul kalam aha wa tarkul ghadabi tí a máa tí a bí ẹ̀rù kó mọ̀ bí <laughs> eléyìí èyí ṣe iṣẹ́ mi ẹni tó wá bá nàbí sallallahu alaihi wasallam àwòsíni wa anabi sallallahu alaihi wasallam gbàmí níyànjú anabi ni látàgbọ̀ mọ́mọ́ bínú ó lọ pé ilé ìsìnkú ó tó padà wá pé fàárọ̀ dandan mi rọ́rọ́ kan lára tẹ́gùn méjì nǹkan kan mọ̀ bí ẹnu ẹ jẹ́ ká nǹkan arkanu husn khulqi arba bazlu nada wa kafu ada, wa husn al-kalam wa tarku al-ghadab òsèǹtò lè rí mójútó àtìyàwó àtọmọ àtàlábàgbé àti ìgbàgbà tí wọn lè á ah, ilá alhàfidù àfáwọn tí ó yẹ pé wọ́n fẹ́ kó rí kódà pé ìwà rẹ̀ dà ó ti mọ bí wọ́n ní <laughs> àwọn kan wà lọ yà ìwà rẹ̀ dì dà in fact yóò fẹ́ misrepresent ẹ̀ fáwọn èèyàn gan wọ́n ti pé ọlọ́run kò ṣàánú wa so point tí ibùdó pàdé mọ́ wọ́n ṣàlàyé fún wa ni pé èèyàn lè ní ọlá láyé o ó sì tóbi lálùkẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà

ويشي اه ودبايل وعلى بانك صلى الله عليه وسلم ذهب اهل الدثور بالدرجات العليا والنعيم المقيم ايوان البخاري ثم شجع درجة ذهب اهل الدثور بالوجود والدرجات العليا والنعيم يعني ọ̀nà ìmìl mukid àwọn ilé ti ṣe ire àwọn olówó àwọn náà ni yùsọ̀lú na kàmánà sọ̀lì àjọ ń kí òun ni kódà ẹ̀ẹ́kù bẹ́rù ní ìsáfúwájú ní wọn mú fẹ́ ká tẹ́tí sí ní ẹ̀ yùsọ̀lú na kàmánà sọ̀lì àwọn olówó yẹn kí <laughs> bóyá àkáǹtì ìjẹ́kẹ́lé wá ó tún sájú adé mọ́sálásí ìsọ̀lúnà kàmánà sọ́lé wẹ̀ẹ̀sùmúnà kàmánà sún wọ́yẹ̀ tó sọ́dàkú na wàlé ìsàlẹ̀ àmàlù na tàṣọ́dàkú bí wàbí lábùn ya tàṣọ́dàkú na bí fùdúlì àmúwàlìhì fàkọ́lá ìrètíkùn àwọn tó ń la wọ́n tó lè tú ẹrú kalẹ̀ sí wọn sáwà tí àwọn gan ṣẹ̀bí ìwòlè <laughs> ṣẹ̀bí ìwòlè alìmọ́wùlà bí ẹrú láwà náà kò sówó òyí ìrètíkùn àwọn tó lè tú ìrẹ̀lẹ̀ ẹ wò tí àwọn ọmọ ìyàwó tọ́lọ́run fún lówó bá ń lọ sí hajj lójú ìrìn sí mọ́yán tí ẹ gbé mi náà dání síbẹ̀ yẹn náà záàlì kàfàdùn lọ́yìn yóò ní kò sí ládámẹ́ kò lówó ni o ewu ládáwọ̀ ló wà ń gbìyànjú wájú ládámẹ́ ló wà ń gbìyànjú wájú èèyàn kà lọ kó kà lọ kọ́wàá ní gbaládá rí owó tó ní tó mú lọ ájì ẹ̀ tó bá fẹ́ra oúnjẹ sílé ọlọ́run mọ̀ ìfámílì tí ó ní ó dájú pé ó jẹun díẹ̀ láàrín àà tó kò gba ọlọ́run bá gbọ́ kó tó fi lélẹ̀ kó tó fọ̀nà lẹ̀ kó lọ́n lọ sí hajj yóò ní ìgbádà pọ̀ ń bẹ́ẹ̀. ẹ wá bí pé ibu ni ó ti gba ládé tí ẹ bá lè gbàwẹ̀ òun náà tó lè gbàwẹ̀ náà tí ẹ bá lè gbàwẹ̀ à òun mọ̀ lára tó wá wáwẹ̀ ajúrù sọ ìmí innama yuwaffa sabiruna ajruhum lọ́wọ́ ìṣàlóyún à kò tí gbèdéke ibi tí ẹ̀sán yàn lédé fún yàn à ẹ̀yàn ní ìyànjẹ́ olówó ló wà níwá ní àwọn náà ń gbà wẹ̀ tó ní kí àwọn ẹlẹ́yìn jẹ̀yìn tẹ́yìn tó kí jẹ̀sà wọn dìsáìdì láti jẹ̀sà àti láti gbalada o kódà tánàbí tún sọ wípé sallallahu alaihi wa sallam ànábì tún sọ wípé tasaharu fa inna fi sahuri wa fi suhuri nínú mi wa inna fi suhuri baraka tasaharu fa inna fi suhuri baraka ẹ máa jẹ sàárì ó torí pàlùbáríkà wà bẹ̀ orí báyìí torí kẹwẹ́ wọ́n tó lálùbáríkà wà ní kó jẹ sàárì wọ́n ni tọ́kì lòun jẹ òṣìṣẹ́ sàn bẹ́ẹ̀ inú kílẹ̀ sọ máa wà náà ó ní àdéhùn máa mú gàrí ẹ̀gbọ́n rẹ̀ pọ̀ bù. instance wà lóòótọ́ tó jẹ́ pé ẹni tó bu gàrí ń gba aládájọ tó jẹ tọ́kì là ń bọ̀ wá bẹ̀ bọ̀ kìí ṣe condition téèyàn lè generalize in tí wọ́n sọ̀rí gẹ́gẹ́ bó ṣe wà ní sahih muslim al-ibadatu fil harji al-hijratu ilayya tó báyàn nínú nira èyí wá torí ìnira yẹn gbé kalẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ náà ládàrí ojú ìdẹ̀ tó báyàn ọ̀fẹ́ lọ ṣé yé wa báwọn kò dẹ̀ ká ní problem pẹ̀lú ilé àti sọ́tẹ́lẹ̀ pé in tó lówó ṣe tí fi bá aláìní iṣẹ́ ńlá ni o nǹkan pọ̀ ní kíra yóò sọ̀gẹ̀rẹ̀ yìí alimami ibn Qayyim rahimahullah wọ́n ti sọ fún wa nígbà kan sọ̀bá bú ṣokò wọ́n ní àwọn sọ̀dá kan wà ní àwọn kan ọmọ ẹ̀mọ́ lọ́nà wíyá ẹlọ́jọ́kọ̀. alimami ibn Qayyim rahimahullah wọ́n sọ fún wa wípé náà tá a bá ń ṣe mariam kí ló ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ẹlọ́jọ́kọ̀ lọ́jọ́kọ̀. alimami ibn Qayyim rahimahullah ẹ máa wo nǹkan ìfẹ́ ti táwọn oṣù olórí tá ẹni tó dẹ́ṣẹ̀ ẹ̀mí rẹ̀ ó dúdú àdíṣe bí lọ́mọ sọ́yọ́ dèrè ọjọ́ bá orin tó yìnbọn bá ti pààrọ̀ àbóṣe kankan tí ò dábàá ẹ̀ nókìtà tí kọ́lìbì yìí nókìtà fún sọ̀dà wọ́n fi black dot sílẹ̀ bi èyí tó jẹ́ kí ọ̀rọ̀ ẹnu wa mọ̀ dààmú ṣíṣe ọwọ́ wa mọ̀ dààmú wípé tí black dot tí bá ti dẹ́mi wa ó sì pọ̀ lẹ́mi wa gan àti ìtúbà kàtà ti ṣe míì it's not possible pé bẹ́ẹ̀ ni ẹntẹ́mi rẹ̀ ó ní wà nàkí pẹ́pẹ́ dọ́tì òpọ̀ lẹ́nu tiẹ̀ àtẹ̀sí ọlọ́run tó bá ti jí wáyé dọ́tì èpè ní mọ́ sí jí ó ṣí fóònù bá ní wèé láwọn ìjọba yóò ẹgbọ́n ga wèé ọlọ́run sọ pé máa yẹ fífi mi kọ́lé ilẹ̀ làdé yọrọ kíbùn àti kò sọ nǹkan kan àfikún wa náà láìsẹ̀ àwọn apá kan náà wà fáà ní gbogbo tí ẹ̀ bá sọ ni wọ́n máa kọ́lẹ̀ ó dẹ́sẹ̀ àbí ìrẹsẹ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n rí kọ́ọ̀dù máyà ìṣèlú nìkan rẹ̀ ilẹ̀ àlàdé yìí ọ̀rọ̀ kébù àti gbogbo tí ẹ̀ bá sọ ni wọ́n kọ́lẹ̀ gbogbo tí ẹ̀ bá sọ pátápátá ni wọ́n kọ́lẹ̀ àwọn kan ní èyí tí ládàbáwà ń bẹ nìkan ni wọ́n kọ́lẹ̀. Aisha ẹ̀rọ jókòó sọ́dọ̀ sílẹ̀. Abdulsalam tó dorí kó bàtà sọ ọ́ yá lọ kó sílẹ̀ kó wọn bọ̀ níbà yẹn Adam ẹ jókòó jókòó síbẹ̀ yẹn. ẹni tó wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ pọ̀ lẹ́mí ẹ̀ ó wá fẹ́ yan náfìlà ó yan náfìlà apá méjì ó fẹ́ ó ti ọkàn yẹn wà lé tẹ́ṣẹ̀ bá ti pọ̀ lẹ́mí ẹ̀ tí bá ń dẹ́ṣẹ̀ ọkàn yẹn wà lé wáàsí tán ṣe fún ẹni tó dẹ́ṣẹ̀ àtẹni tí ò dẹ́ṣẹ̀ wáàsí kan náà kan ni wọ́n gbọ́ tọ́kàn wọn fi ah. ẹni tó ti dẹ́ṣẹ̀ ní ìdí mọ́ mọ́ mọ́ mọ́ wáàsí bí ẹ bá ti dẹ́ṣẹ̀ lọ́kàn yóò máa le sí kálí yẹn lè rí gbé jáde ní yóò rí bọ́kàn yóò ṣe rí tí bá ti dẹ́ṣẹ̀ yóò máa thick yóò máa difficult láti bá sọ̀rọ̀ yóò máa difficult kí ẹ fi enjoy ìjọsìn tí ẹ bá ń ṣe fàtà nìkan béèrè question kan lọ́wọ́ mi lẹ́yìn pé ó ń sọ pé tóun bá ti ṣe àwọn kan báyìí báyìí báyìí towards ọkọ òun ìjọsìn òun máa wà pẹ́pẹ́ wọn ní ẹjọ́ ìsọ̀lá àwọn wọn ní ẹjọ́ ẹ̀ tó ẹ̀dọ̀ ọ̀rọ̀ ẹjọ́ mi ó tọ́ ni in fact débi wípé ó máa ń pọ̀ débi wípé kò fẹ́ sí bí èèyàn ṣe lè ṣe kí èèyàn ó dẹ́ṣẹ̀ tí ò ní rí immediate effect ẹni tí ókè ẹ̀kẹ́ lè mọ́gbọ̀n mi èèyàn wọ aṣọ tuntun èèyàn jáde aṣọ tuntun ẹ wá gbé ọmọdé tó ti fi ẹsẹ̀ rìn bí i eruku díẹ̀ wà lẹ́sẹ̀ rẹ̀ ẹ wá gbé báyìí tí a kò tó wáyé pé white lẹ́wọ̀ ó máa tẹ́ẹ̀nì ẹ máa ṣó ah, èyí tó tilẹ̀ máa rí pé ah, mo ní ìfẹ́ẹ̀tì ẹ̀ṣẹ̀ pẹ̀lú mo ṣe sọ ẹ̀rọ ah, nígbà tó pé àpá tó ò ti rí fẹ́ẹ̀tì ẹ̀ṣẹ̀ ń tó hmm, aṣọ rẹ̀ lè ti wọ́ọ̀sì dé lẹ́rù pé bàtà tẹ̀gbọ́n mọ́jọ aṣọ rẹ̀ lọ àmọ́ èèyàn kan jáde lábẹ́ mọ́tò ọ́ìlì ti wà lẹ́rù tó ń gẹ́gẹ́ gan tó bá fẹ́ nu ọ́ìlì ní aṣọ ó tún sẹ́ni ẹ̀sẹ̀ àti kàkọjá wípé àwọn kan ti mọ aburú ṣe débi wípé wọ́n sọ fún ṣètàn pé àbá ti sọ́kọ́ nìyẹn àárín òní àlérímú ẹ̀rìn àwọn gan ti mọ strategy jù jùlọ because wọ́n lo rúhù rìwáyàtò ṣètàn ni àti ẹ̀bùn àlùbáṣárí wọ́n dà papọ̀ èèyàn làwọn àdìyàn lóṣù wọ́n wá dàbí èyí wá wọ̀gbẹ́ àtàtẹ́jì yẹn dọ̀gbẹ́dọ̀ àwọn dá ti gúdù jésù lọ so kì í ṣe gbogbo èèyàn ló lè léṣẹ̀ tí wọ́n rí ìfẹ́ tẹ̀ àwọn kan tán bá parọ́ immediately tán bá délé wọn sọ̀kan ni tó bá parọ́ lẹ́ẹ̀kan báyìí ìgbà tó sẹ̀bẹ̀rẹ̀ sí parọ́ nìyẹn tó bá yá ẹ̀mí yẹn ó yí débi pé tó bá parọ́ yẹn ọgbẹ́ kí wọ́n á nì. Ànábì Ibrahim alayhi salam kò ní lè irọ́ yìí ànábì ní kì í ṣe rọ̀ sallallahu alaihi wasallam lóòótọ́ lànà wípé ní sàrọ́sì kẹsìbàtà ànábì wọn ṣàlàyé kò ṣe jẹ́ kí ni irọ́ yẹn wọ́n gé orí àwọn òsà wọ́n á sọ pé ah, àwọn òsà yóò bal fa'alahu kabiru ó dẹ̀ pé eré tó dàgbà yìí ló gé orí wọn ọlọ́run náà fi dìfẹ́ǹdì ẹ̀rú ó sì mọ bàwọn jẹ́ gbìyànjú àwọn fífún làwọn ṣiṣẹ́ because níjọ́ yẹn ọlọ́run bá sọ pé àkọ́ṣe ah, yẹtù al-aswatu lirrahman bàtọ́lọ́ bàbá ṣe táà ti dájọ́ gbogbo yẹn máa rí weakness wọn àwọ̀ sí gan à nílé because a ti rí pé àjẹ́ nkankan a sì ti mọ̀ pé kò sí tọ́lọ́wọ̀n lè decide ibi rẹ̀ ni fàlàyé yẹ́sùmọ̀rù ilá ẹ́ wàlá yẹ́sùmọ̀rù wàlá tẹ́sùmọ̀rù ilá hamza hamsa ọlọ́run ní ẹ̀ sì ní wá gbọ́ nǹkan kan àti káwọn èèyàn máa mọ́mọ́ pé àgbákò dé bí mo ṣe ń sọ yìí ní eré lẹ́rú ìmọ̀ kàkọ́ tó lẹ́ lómi tó máa dẹ́sẹ̀ lọ́wọ́ lọ́wọ́ gbogbo ìgbà tí ti lè visualize alikiyama bí kò ti dé nítorí rẹ̀ ọ̀tàkì ọ̀la òfin rí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ téèyàn gangan map out bó lèyàn ti lè bọ́ in every stage kí ni iṣẹ́ tá a fi bọ́ nínú sáré máa ka mo gbìyànjú mo sì gbìyànjú ìgbìyànjú téèyàn kan bá fẹ́ sọ̀rọ̀ ẹnìkan fún ẹ létí ẹ báyìí etí ẹ fẹ́ sọ sínú etí ẹ báyìí sọ pé ah mi wà interested ní confidence àjọpọ̀ wà interested mi rìn kó wájú ẹ wọ́n á tẹ̀ ti over time wọ́n mọ̀ ẹ̀ mọ̀ ọlọ́run ti sàmì overtime wọ́n mọ̀ èèyàn mọ̀ pé ah, ẹwà fẹ́ sókè ìgbẹ́ mọ̀ sí rí wòlíì ó fẹ́ dárúkọ èèyàn rí tí ẹ báyìí ah, just work out àwọn ajímọ́sọ́rọ̀ ní ìyanu sáré ní ajímọ́sọ́rọ̀ ní ìyanu sáré ní kíyàn bu ara èèyàn kíyàn mọ́ jẹ́ kẹ́ni kankan mọ́ ní afẹ́ tí yóò èèyàn fìyàwó èèyàn àtọkọ èèyàn àwọn tí wọ́n kíyàn mọ́ wọ aṣọ kí wá ó záàgì kí záàgì nàbí záàgì ṣe ẹsẹ̀ àbíjá ẹsẹ̀ ó sag kí ẹ wá sag àbí ẹlòmíì pàlàó ìdí dúdú rádaràdá kan báyìí yóò tún wá máa hàn anabi wa kọjá bẹ́yìn kọbọrẹ́yìn ó kọjá láàrin sàárì méjì anabi wa ni iná hùmọ́ yóò azabani àwọn méjì wọn pọ̀ níjọ wà máa yóò azabani lè kẹbìrì yìí sì ká tó tóbi wọn náà fún amma ahaduhuma ẹ̀rí kan méjì yẹ záàbò bẹ́ẹ̀ nà nẹ́ẹ̀sì bí nà mẹ́mà ìmọ̀ ń dí ọ̀rọ̀ àwọn èèyàn káàkiri yóò ní gbétíwá gbétíwá gbétíwá bẹ́ẹ̀ nà nẹ́ẹ̀sì bí nà mẹ́mà nǹkan tó lágbára ni o màá tó tó sọ ìnáhùn máa yọ àjàbà ó wù mí bí mo ṣe ń sọ yìí oníkálukú wa feel like gbàtí mo ti gbọ́ pé kí tó jí àdàmọ́nù sáré ẹgbẹ́ bá nàbí sọ hadith tó wà ní Bukhari àti Muslim ni anábì ní sallallahu alaihi wasallam innahuma yu'adhaban wa ma yu'adhaban ní kabiri yìí sì nǹkan tó tóbi ni wọ́n jìyà rẹ̀ in tí wọ́n lè avoid ni wọ́n jìyà rẹ̀ ṣe mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà bẹ́ẹ̀ pé ó tẹ̀ máa capture yàn àwọn ẹ̀ṣẹ̀ lè nẹ́mọ̀ yóò àzàbá ni ọmọ yóò àzàbá ni lè kẹ̀bí kì í sì nǹkan tó tóbi ni wọ́n jìyà rẹ̀ ama ahaduhuma ìkan nínú àwọn méjèèjì yadhabu bayna an-nas bin namima a máa gbé ọ̀rọ̀ kiri láàrin àwọn yìí yóò ní hmm, ẹ̀sìn gbọ́ tẹ bá ń gbọ́ àwọn ìjẹ́ ti gbọ́ oníjẹwé lọ́gọ́rọ̀ gbà obìnrin máa ń sábà fọ́ọ̀lù sí nǹkan ìjọ ọkùnrin lọ àbí àìsàn yẹn pọ̀ láàrin obìnrin ìjọ ọkùnrin lọ wọ́n sọ pé èèyàn ń ṣòfófó tálẹ́ni kejì tánàbí sọ láyé stephen minan bowles tẹ́lẹ̀ ìgbafẹ́ tọ̀ kò wà kò ní lára káwọn èèyàn rí owó ẹ̀ báwo lèèyàn ṣe sensitive human being ọlọ́mọ dá mùsùlùmí dá ọ ìhòòhò ẹ̀ẹ́rí dodo ẹlòmíì báyìí ó sì tún sí dodo ní báyìí ó jọjọ kọ́mọ̀n ẹ jókòó báyìí ẹ jókòó sí báyìí ádámù yà lọ jókòó sí báyìí jókòó sí báyìí jókòó. so ọtún wá rí pé ah subhanallah àgbàlagbà kò sí tìjú kò sẹ́kọ̀ọ́ kò sí tìjú kò sẹ́kọ̀ọ́ mùsùlùmí fẹ́ change aṣọ ọkùnrin láàrin ọkùnrin tẹ́ jẹ́ onísúnà onísúnà máa ń lẹ́kọ̀ọ́ gidi gan-an tẹ́tì rí lára wọn ẹ̀rí àwọn àgbàlagbà pẹ́pẹ́ wọn láǹfà mo ti rí rí àgbàlagbà ṣé wòlíì lójú ara rẹ̀ wòlíì ó sì parí wọ́n sì gbóúnjẹ rẹ̀ wòlíì sì fọwọ́ sí jẹun pé ah, wòlíì ọwọ́ sì jẹun oníkẹ́kọ̀ọ́ tẹ̀ bá ti tẹ̀lé tó náà kò sí wọlé fẹ́ ṣe ó kàn máa tíráì níbi à kí ló dé tó jẹ́ pé nígbà táwọn èèyàn bá fẹ́ ka Qur'an nígbà kan abáláwà àlùsùn náà bá ṣe ń ka Qur'an alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin wọ́n á wò pé ẹ̀kan dìhùn ni mo ti gbọ́ lẹ́nu àwọn bàbá kan rí bàbá yẹn sọ fún wa dáadáa a wà ní kinní nílé ó ní à lẹ́rí gbogbo àwọn bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe kinní tẹ́ka mọ́ dínhùn ẹ wà mọ́ aran mú ká tí wọ́n ti rán mú bàbá gómìnà náà mọ̀ pé ẹ tẹ́básì rán rán múnà ní gómìnà yes because imúnà ní tí wọ́n ń dán tẹ́básì blọ́ọ̀kì mú yín tí gómìnà ò bá ti dún ní mú èèyàn yóò ṣe gómìnà àbí ni àmọ́ aran ìgbọ́sẹ̀ lómi ìròpá kan ni pé wà lábọ́ lónìí àmìtẹ̀ ah, mọ́ gbádùn rẹ̀ bá tún sí àyẹ́ni wà lábọ́ ìwọ́n gbádùn ẹ̀ púpọ̀ eré ló pé <laughs> bàbá yẹn kọ́ ló bá wọ̀n kẹwọn bàbá jọba bọ̀ wọ́n ti pè mí rí pé ọmọ ẹ̀ mo rántí pé eh, láòkùnfin mi yóò mi kìyàmá onímọ̀ sábà kan yẹn yóò ní kìyàmá àbá kìyàmá second page jẹun fẹ́ràn ti ètò wọn fọ́ nìtò wọn bẹ̀ wọ́n sàm fi ṣe ẹ̀yẹ ẹ̀hẹ̀n àwòlá alákàfà àwòlá kọ́tù kan yẹ kọ́wọ́ kankan ثم نظر ثم عبث وبصر lọ́dọ̀ tí wọ́n pé ah mo láìkì bí kẹ́ ló sáì òun náà jẹ́gbẹ́ sáì yẹn ó dẹ̀ ó tẹ̀ máa ń dùn àmọ́ ẹwà ní kí ṣe sáì o ó sún náà ní wá sí kàkùrá nìyẹn so a lè rí àgbàlagbà míì tó jẹ́ àgbàlagbà tí ò ní jẹ́ oṣù náà tí ó máa fọwọ́ sí jẹun fàánàbí sọ́nù àdìsí sallallahu alaihi wasallam innahuma yu'azzabani wa ma yu'azzabani likabiri amma ahaduhuma yazhabu bayna an-nas bin namima eléyìí máa ń sòfòfò kílẹ̀ ní kéjì o láyẹn tẹ́sí ìrúmìnà ìbáwẹ̀ tó bá fẹ́ tọ̀ kìí bo ìhòòhò rẹ̀ nínú ọ̀nà ìmí táwọn afá gbà tú méjèèjì náà ní kásá fún láyẹn tẹ́sí ìrúmìnà ìbáwẹ̀ iná jẹ́ kí tọ̀tà sóun lára ó làwọn afá sọ pé òun ká protect ara wa ń wa lára ó wà áwòlájú ká sọ pé a dúró àbá jókòó tọ̀ lọ àbá lóṣù tọ̀ lọ tòtọ́ wáyé torí pé bòmí ilé tọ̀ ó fún tẹ́ bá ọ̀rọ̀ tẹ́ bá ní kẹ́ bẹ̀rẹ̀ tọ̀ sóyíwá ìgbàtẹ́ bá máa tọ̀ ìtọ́ ọmọ tàṣí ńlára tó pípò tẹ́tì ara rẹ̀ kíkọ́ ọmọ tàṣí ọlára wà ní bábí ọlá eléyìí à ń sọ fi hákì rìjàd obìnrin wa ń kọ́ obìnrin wa mọ́ bòrò ìhò ẹ̀ ẹ mọ̀ láwọn obìnrin tí wọ́n jẹ́ mọ́ gbénu lé báyìí wọ́n dẹ̀ mọ́ sí òhò lẹ̀ fúnra wọn fasad fasad ìhòòhò wà important Yahudi kò yẹ ká máa rí ìhòòhò mùsùlùmí lóbìnrin gẹ́gẹ́ bọ́lá sọ̀tàn sọ̀rọ̀ sí mi wọ́n ní sá ìhìn náà àwọn tẹ́tún lè ṣíra yín lẹ̀ fún tọ́lẹ̀ rí yín ṣíra yín ẹnu túrè iṣẹ́ ṣíra yín tó jẹ́ mọ̀gọ́ lábọ̀ yín o at lè jọ rí láti bí ní yín báyìí sí ṣódà yín ẹ lè rí ní ẹlẹ́ wọ́n gbọ́dọ̀ bo láti ṣódà sí ní sọ́yíra ẹ̀ nítorí wọ́n wà bí above that apá kan sọ̀rọ̀ wípé wọ́n bá rí àyà ara wọn kì í ṣe wọ̀ apá kan sọ bẹ́ẹ̀ mọ́wọ́n àmì ṣe títí nínú tíra àwọn àgbọ̀ bayan wọ́n tọ́ka sí nǹkan jẹ́ bẹ́ẹ̀. bọ̀tẹ́lẹ̀ yìí náà wà fà wà fà nítorí kó wà fà ní wípé lódodo wọ́n sọ àwọn ẹ̀rí tí wọ́n tó tọ́ka sí bẹ́ẹ̀ wípé òkè ní ìsìn àwọn ẹrú ìmá àyà wọn ń ṣe áwọ́rọ̀ wọn lórí wọn débi pé láyé àwọn sàhábà àwọn ẹrú wọn gán wọn ń lọ tàkì wọn níbú àyà wọn. because olówó rẹ̀ kàn lè pè pé ah ẹyà mọ̀ bọ̀ olówó rẹ̀ ni o ẹrú náà pé o wo ìtẹ́rù o so olówó rẹ̀ lè pè pé ẹyà mọ̀ bọ̀ so anabi ní sallallahu alaihi wasallam láyé sẹ́tìrì mi náà bá ẹni ní kìí bu ara rẹ̀ níbi tó bá ń tọ̀ tó níbi tí wọ́n mú yàgbé ìyanu sàárè ní kí wọ́n máa bu ara rẹ̀ níbi tó ń tọ̀ ara tó mú mú kẹwa nínú sàárè kí ni sọlá yẹn ìhun tiẹ̀ tiẹ̀ dá débi pé tí wọn èèyàn bá dá ó fẹ́ ní almost all stages ní láì ní áhírà ni yóò ti ẹjọ́ ẹ̀ ó ládìsí ìrún nínú kòtò nínú sàárè àdìsí ìrún wà ní jọ́gbìn alkiyama àdìsí ìrún wà níbi pé àwọn kan wọná máa kàlákọ̀ọ́kún fi قالوا لم نكن من المصلين متجوت الله يطبق جنا ولم نكن نطعم المسكين وكنا نخوض ما معنى نخوض مع الخائبين اكن كقران الله سبحانه سورة الطورنا والتور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مروى وتصير الجبال سيرا ويل يومئذ للمكذبين الذين هم في خوض àwọn tí ò lákàkùn fẹ́ sin ọlọ́run bá a ṣe wáyé ní ìsìn bá a ṣe wáyé mo dúpẹ́ fọ́lọ́run ọba mo sì bá ara wa náà dúpẹ́ fọ́lọ́run kò fẹ́ possible fún yàn kí yàn máa lọ kíláàsì bọ̀ọ̀ tí fíkàrà kánà rú nípa ẹ̀sìn ní máa wá sọ́kẹ̀yàn ẹgbẹ́ta wọ́n yóò bẹ́yàn sí lọ bẹ́yàn sí bọ̀ ìjọ́ ti sọjọ́ halkọ̀ gan èyí ó sáà rí kankan rò nípa alìkíámà rẹ̀ yóò rí kankan faru pa bá a ṣe ń ro everything táwa bá rí la fẹ́ tap sí mo lè rí ládàá bikini sí mo lè rí orí ọlọ́run everything everything táwa bá rí nípa ẹ̀sìn náà fẹ́ tọ́ǹkì wọ́n fẹ́ sọ di rí alladhina hum fi khawdin yal'abun gbogbo nǹkan ẹ̀sìn yìí rí náà wọ́n fi ń ṣe ọlọ́mọṣọ kan tiwa bẹ́ẹ̀ kí lọ́wọ́ pé wọ́n bomi láàyè àtá ìlú òbúrò àwọn tó jẹ́ pé ọkàn eré ni wọ́n ní ọlọ́run sì mọ́ sọ fún wọn pé ọ̀rọ̀ ẹ́ jù bẹ́ẹ̀ lọ يوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون أو تكذبون كما جاء في مواضع مختلفة so adúpẹ́ fọ́lọ́wọ́n bá tó ṣe wá bẹ́ẹ̀ àwọn sọ wípé ń sìn oníkálùkù wa mọ̀ wípé kéèyàn lówó láyé kìí ṣe sábà bí wípé ẹ̀sìn rẹ̀ ò pé ìròrí ìṣe ìròrí àwọn mùsùlùmí tó dà ìròrí ìkàwárí jíjá ẹ̀rí tó ti ń lówó ni àwọn tẹ́ẹ̀sì ìdájọ́ púpọ̀ gan ní àwọn sáfà Abubakar Siddiq olówó gidi ní iṣẹ́ mọ́rúkọ tí wọ́n mọ́ pé Abubakar Siddiq rọ́jọ́ lánàá kó tó di pé Islam gan dé iṣẹ́ mọ́ tí wọ́n tó mọ́ pé ṣá ó ló kọ̀ọ̀kan o Islam tó dé téèyàn bá dáràn tó wá fẹ́ ràn wọ́n lọ́wọ́ owó díyà onímọ̀ bá wọn san wọ́n mọ̀ ronú dọ́dọ̀ rẹ̀ fámìlì wọn kan lè jẹ́ fámìlì tí wọ́n orí pọ̀ lọ́wọ́ wọn gan láàrin wọn gan fámìlì àwọn Abubakar Siddiq ìran wọn ọ̀dọ̀ wọn ni Abdullahi bin eh, Abdullahi bin Juda'an ti wá Aisha radiyallahu anha in safa nabi Muhammad sallallahu alaihi wasallam ó ní ayadukul kana Abdullahi bin Juda'an ẹni kan wà no family wa Abdullahi bin Juda'an ah kana yasilu rahim ama so ibi papọ̀ ah farodak la la la ومن يبنى بالصلتي إنكي عبد الله بن جدعان أني أذكر حاجتي أمقر كفاني حياؤك إن شماتة إن شماتة الحياء وعلمك بالأمور لا إليك وعلمك بالأمور وأنت ها قرم أها أني لك ال أها كريم لا يغيره صباء أن الفلك السهي ولا مساء وكل وأرجوك كل مكرمة بنا بنو تيم فأنت لها سماء يقوم أن بيجي كسر نعم آدم آدم آدم أني عايشة كان بي النبي صلى الله عليه وسلم ni ṣe abdullahi jordan wà jẹ́rẹ̀ olówó abdullahi jordan ọlọ́rẹ̀ ni ó kàn wá ronú débi ọ̀rọ̀ rẹ̀ pé á ah, bẹ́ẹ̀ ni ṣe wá sọ rẹ̀ tó yẹ kó wà jẹ́rẹ̀ kò wá fẹ́ sọ bí abúlábùn òjòdánì ṣe sọ rẹ̀ tó faroza kẹyà ni umayya tó dún àbí sọ́lfì ń yàní ó ń kọrin kì í ni wọ́n sọ pé a arúkúrú hajjá tí a ń kọ̀ lè kàfá ni hayáwùka iná sí mọ́tàkàl hayáwù a arúkúrú hajjá tí a ń kọ̀ lè kàfá ni kéèyàn rí yàn tẹ́yàn fẹ́ gbà owó lọ́wọ́ ẹ̀ kéèyàn wá ní ṣé kí n san tí mo bá wá àbí kẹ̀kàn fún mi tó wà lọ́wọ́ yìí. àwọn èèyàn tó jẹ́ pé tẹ́gbá ní tó wáyé pọ̀ ń ló fún yín ní nǹkan tó kàn fún yín yóò dùn dáìfẹ́ béèrè lọ. alukoro ajá àbí kí n dá tító pẹ̀lú ìtìjú yín ni.

وعلمك بالأمور وأنت قرم لك الحسب لك الحسب المهذب والثناء kí wọ́n tọ́ nǹkan lọ́dọ̀ tí wọ́n sọ pé à ẹjọ́ kan ìṣàánú ohun tí bó ń ṣe wà yìí òun wà lọ sí tó òun rí owó ìsàn ọmọ yìí ó ti drop out fún school ó tún wá rẹ̀ ó wà ní hospital nígbà tó bá ṣàánú èèyàn tán níbi ipò rẹ̀ yóò tún padà pèèyàn tó ṣètò wá padà sí ìyá tó sọ yẹn ìfẹ́ bí pé àkódà ah, gẹ́gbà tí mo bọ̀ tájírọ̀bà tó gbé mi àwọn wọléwọlé wọ́n mú olójẹ́ ń pẹ́ dọ́dọ̀ yìí tó bá dáhùn tí yíká yíwa ní ah, ṣékìṣẹ́pẹ́ ni ẹni ìdè ẹ̀fún kẹrí mọ́ ńlá yọ̀bọ̀ yíro mú ìwòsọ̀bá ọ̀run um, àní ẹ lápọ̀nlé débi wípé àsìkò tí èèyàn wá tọrọ owó lọ́wọ́ yín kọ́ lórí ìtàmì ìtẹ́fù yẹn pé à ẹ sáwọn pé èèyàn kú fún wa lánàá àìsí ẹ lójú tí yóò ní ẹjẹ kan ọbọ bùkátà àwọn ló jẹ kan sọ bẹ́ẹ̀ kẹrí mú ńlá yóò gbọ ìrò èrò sọba anilkoloke sani ìwàlá màtá ọrùn anilkoloke sani ìwàlá màtá ọrùn ó ní fàádùkà ilé bàlágà ńláńlá ni fa arzuka kula makramatin banana ìta àmọ̀ràn yín mọ́ àwọn bànú tẹ́yìn wọ́n máa ń tọrẹ gan èèyàn jẹ́jẹ́ sí ni wọ́n máa ń jẹ́ nínú ìtàn lárúbáwá wọ́n mọ àwọn ìran tó jẹ́ pé àwọn máa ń le nínú ìtàn lárúbáwá wọ́n mọ ìran àwọn èèyàn àwa náà ní nílẹ̀ yorùbá ìfẹ́ sọ kẹ́mọ́bà lẹ́mí tábà ń ka sétan kápítà tábà débi gáà ní agidi? ìsìsí o wọ́n ni àà ń agidi agidi sáà olè ní agidi láyé wáyé mú ka bẹ́lẹ̀ wò mú rí wà àtàkùnrin nù làkàlẹ̀ àtàbólmọ̀ azábò wà ní wàtànáà wà àrùbùkà kúlà makramatin banúta ìní wà àtàlá samáà ó ní wà àrùbùkà kúlà makramatin gbogbo ń tàà ń sọ nípa bànú tẹ́yìn bóyáwọ̀ gan nìtàn tó wà ń bẹ̀ tí wọ́n fi sọ pé ní rí wọn wà á rúdúkà ilẹ̀ tó kàn tẹ̀mọ́lẹ̀ kúlà mọ́kàràmọ́tì bàná ha kání fáìlù bàná ẹ̀ bànú tẹ́yìn gbogbo dáadáa tá a fi ròyìn bànú tẹ́yìn kápẹ́ẹ̀tì tiẹ̀ ni bànú tẹ́yìn wà á ń tàlà ha àtàmọ́ bànú tẹ́yìn wà á ń tàlà ha gbogbo tó bá wù yí nínú ìbànú pẹ́yìn bí wọ́n sọ pé wọ́n dáa tó ẹmọ kà wọ́n nígbà tí wọ́n bá ka gbogbo orí tí wọ́n sọ tán tán bá ti dákọ̀ tí ẹ̀wọ̀n lè ṣe ní mọ̀lẹ́bí náà lẹ́tí wọn jáde àwọn lè òfin kankan wọ́n ni ìdá asná alaykal mar'u yawman tíyàn bá ní ṣòro kó mọ́pàdé ẹ̀ ìkánú àwọn afáwà wọ́n sọ fún wa pé ẹ̀rìkan wà ní àwọn politician Nàìjíríà yìí Àtíkù wọ́n ní Lailatul Qadri ni wọ́n mọ̀ pé ìpolówó fún yàn o wọ́n ni àwọn aláà tó mọ́ ń bọ́ àwọn ẹ̀lẹ́pẹ́ tó bá pàdé èèyàn báyìí tó bá fún èèyàn ló kádàrá yóò yí padà wọ́n kàn fi sọ̀sọ́ dùn bí ẹ̀yìn pé oníyà oní ìdá asùnà àlẹ́ kálíbàn kò yáwó máa ń káfá o ẹni tó bá ilé pàdé rẹ̀ kó wá rí ọ ó kàn wá kí ọ lásán pé àsàlámù aláìkùm tó láì tó bá ti fà mọ́ra ó lè mọ̀ pé kó mọ nọ́mọ́tò ẹ̀jọ́ èló lẹ pé bẹ́ǹsì bẹ́ǹsì mọ̀ fẹ́ mo wà lẹ́gbẹ̀ẹ́ abúlẹ́gbẹ̀ẹ́ jù dáadáa dáadáa ẹ̀ sì jọ sọ̀rọ̀ ìzá asìnà àlẹ́ kalimaru òyàwó máa ń tàfáà omi tààrùdì ìsànáwò tùbárí rí àmàkọ́rọ́mà táwọn wà ini ti dà nílé ìṣẹ̀pọ̀ jùlọ fún yàn tùbárí <laughs> tùbárí rí àmàkọ́rọ́mà táwọn wà jùlọ ẹ tó bá ní ká kọ̀m̀pí àbí ọ̀sẹ̀ dà tó ìṣèyàn mọ̀ bí atẹ́gùn lára àwọn èèyàn tùbárí rí àmàkọ́rọ́mà táwọn wà jùlọ bátẹ́gùn ṣe máa ń fẹ́ tó jẹ́ <laughs> ẹwà ọ̀nà atẹ́gùn yìí ó lè mú atẹ́gùn báyìí pé èmi ní kó fún wọ́pẹ́ ilé yóò ní máa fún ẹni tí ó tẹ òní àfẹ́tẹ̀ lómi tùbárí ríhà makrọ́màtáhùn wà májèdán ìdá málkẹ́lìbò àjárọ̀wò ṣìtáwò ó ní ìwọ̀tún dáadáa tó gbọ́n lọ tí básìkò kan wà tó jẹ́ wípé òtútù ó tún mú dé wípé ajagun mọ̀ sáfótútù yí <laughs> ọ̀rẹ́ tiẹ̀ kò sígbà tí ò ní dùn mọ́yàn تباغي الريح مكرمة ومجدا إذا ما الكلب أحجره شتاء إذا ما الكلب أحجره شتاء أني إذا كلفت عبد الله فاعلم إذا كلفت عبد الله فاعلم بأن القوم ليس لهم جزاء mo láìkè e bí i tí mo ká ìpín gbádùn e, mo lè káyò súnà wa ni wọ́n ka orin the sentence yìí wọ́n ka orin rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi wọn sọ pé yìí kà sí fún mi náà àdéhùn wọn kọ́ ni o wọ́n ka orin ọ̀bá yàtọ̀ fún àbí sọ́ọ̀tì àwọn náà ti pé ìkan nínú àwọn fámìlì ẹ̀gbọ́n ni pé tí ò ní ìkan nínú àwọn ẹsẹ̀ orin ọ̀bá yàtọ̀ fún àbí sọ́ọ̀tì ó ní à kí fàlà fámìlì wa ni mo ní ká fún mi kí n gbọ́ ó ní bọ́ ká fún ànàbí ànàbí yìí kàdí ẹ̀sìn yìí tún kàdí ẹ̀sìn yìí àtà àǹṣàtúlá omi àtàbẹ́ ìsìn tí mo fi káwọn dé dàbí àti kí ni mo kéré kó mo káwọn dé dàbí àti ẹ ìsìyàrò kẹlìmọ́tì yẹn lágbára gan mo ní làkàyè gan ìjọ tí èèyàn bá tí olórí ó bá fẹ́ sọ pé ká pín àwọn èèyàn sọ́dọ̀ èèyàn wọ́n sọ pé ọ̀dọ̀ Abdullahi lápín yí sí fàlàm tí ti mọ̀ pé bí annal kọmà lè sàláwò ń jaga ohun kò sí in tí ó ṣe fún kò sí tẹ́ẹ̀sì padà tí ó ṣe dédé ẹ̀ lílé sẹ̀sán yẹn padà ìdákúlẹ̀fà abẹ́dàlọ́rì fàlàm

jíyàn gidi ni o àìjíyàn ti parẹ́ lára wa débi pé gbogbo ìtàwọn yẹn bá ṣe wá àwọn fojú tẹ́bẹ́lú ẹ̀yìn òṣètò làwọn rò wọ́lá inú ẹ̀jẹ̀ lẹ́bù ní ìjìlọ ọmọ tó ṣe fún inú ẹ̀jẹ̀ ló tó ṣe fún wa wọ́n sì lè ọmọ rẹ̀ sùn yìí sì ń tán ìyàwó rẹ̀ bí pé ah òun tí òrówó yẹn gbà náà ni òun tí òrówó yẹn gbà náà ni ẹ tó wá fi sí lórí yẹn ó parọ́ fún mi. ó ti máa jẹ́ náà nù jẹba ó parọ́ fún mi. ìkan láìpẹ́ yìí. kan ṣẹlẹ̀ láìpẹ́ lórí pé mi ní dákọ̀ ẹni ẹ wá bá ẹnìkan imam nǹkan bá bẹ̀rẹ̀ rẹ̀ kódà kò wá bá gan imam yẹn ló kàn gbọ́ pé mùsíbà kan bẹ yẹn àwọn láńlọ́ọ̀dù rẹ̀ fẹ́ lè pọ̀ lé ah ah subhanallah pẹ̀lú ọgbọ̀n àwọn yẹn sì ti wá ìpẹ̀lẹ̀ ọlọ́run ìmáàmù yẹn ò gbọ́ òkú wọ́n wá fẹjọ́ rẹ̀ sùn pé ah, ẹ̀wò àwọn onísúnà yẹn ara wá táwọn pé àrára ah, ah, àyẹn dáadáa láwọn súnà ọmọjàbá kí ní ìjẹ́ ládùúgbò wa yìí ìmáàmù yẹn wá dìde ó wá lọlé ẹni ó wá rí wá ní àkíkú títẹ̀ sanwó lágbàjá òun wá zoom pé ní dá ìjọ tó lọ́rọ̀ ó wá gbé property ti ẹ̀kan kó lówó ó wá gbé fún pé kó ilé ìzọ ìpọ̀jú tó sùkàn ìmọ̀mù yẹn gbé pọ́pá ti tiẹ̀ fún báyìí lásìkò tó ń gbé pọ́pá ti tiẹ̀ fún yẹn pé kó lọ tá yẹn àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́dọ̀ mọ̀ ó kàn gbé jáde wọn lórí àǹtí ìfẹ́ lọ wá gbé pọ́pá ti ẹ̀ fún ẹni yẹn pé kó ta ìlà yìí wọ́n ti fẹ́ mọ yẹ̀yẹ́ rẹ̀ yìí pé tòró lé san ó wá tà á ó ju iye tí ó yẹ kó san lọ ìmọ́mù ya ni ó ń gún ní okùn pé tó fi ètò lé ìgbàṣẹ́ ní ẹ̀họ́ mẹ́rin <laughs> ah, ó wá fi síbẹ̀ pé tó bá tí wá sanwó yẹ ẹni ẹ́ ń dà mí láàmú o mọ́jú mọ́ pé mi gan mo fún ọ sẹ́ndì rìsíìtì ẹ̀sìn ó ní ẹ̀sà àbíjẹ́ àà tí yẹn wá lè parí súnmọ́ wèrè ìbá torí ọlọ́ sí ìfẹ́ sọ́kọ́ lọ́rẹ́ ní ó tún wá fi sí tẹ́tọ̀ ṣe pé àtẹ̀yìn bá ti gbọ́n àyẹ̀ tó wá gbọ́n wọn gan mo ní inna lillahi wa inna ilayhi raji'un. the same person tó wá fẹjọ́ rẹ̀ sọ yẹn tó wá pé ẹni yẹn pé wá pé wọn yẹn gbà ẹni yóò sanwó lé wọn lẹ́bi khalaqa samawati wal wọn ni à àìjẹ̀nú gbọ́dọ̀ wà lára ilé yìí in fact kìí ṣe kó fi pamọ́ fún pé kìí ṣe kó fáínà owó ló fún ọ property yẹn gẹ́gẹ́ ló gbé lọ sí lọ́ta property yẹn fẹ́ wọ́ọ̀tì tó bí three hundred thousand ó tún wá ní o lè ta ní iye tí ó ṣàpò o lè ta alexander ó wá tàbí ìwé àbí one forty àbí one sixty wọ́n ní ẹ kó lè satisfy kìíní ẹ̀ sá lọ sí. Subhanallah ẹlòmí ò lè ráàánú àfi tọ́nà bá fẹ́ sànú ẹ̀ sẹ́wọ̀n pé yóò tún dun ẹni ẹjù ni pé kò tún àrùn bí ah, <laughs> àwọn èèyàn smart you want to be smart you have to be ah, <laughs> ah tó bá ju ẹsẹ̀ pé ìjọ yóò mọ o so sẹ́wọ̀n pé kí tọ́nà ò bá sànú irú èèyàn bẹ́yẹn tẹ́lẹ̀ mi bá sọ fún wa ìfọ̀ ìtì ẹ̀yìn tẹ́lẹ̀ bá sọ fún wa ẹ̀wọ̀ tí ìjọba jẹ́ lórí ẹ̀yìn ìjọ kí ló ń dọdún síbọ̀ ẹ̀ ó lágbára o ìdá kúlífà àbẹ̀dọ́lọ́ ìfàyàmù bí annal qawma laysa lahum jazaa bí annal qawma وأبرز فضله حقا عليهم وأبرز حقه فضله حقا عليهم أتمير إنسان في coordinator wọn strike ni àbí pé pé ó lẹ́nìkan tí mo mú tó wọn bẹ̀yẹn bẹ́ẹ̀ yẹn náà gbádùn alcohol mọ́ lóòpá ah, ẹjọ́ kí ogun àjọ máa wà ń bíbá iná àṣìlímọ̀ jẹ́ kan máa wà rán ọ̀tún tó pè wà nìyẹn ẹnìkan ní àwọn kéèkéé tó wọ́n ń dìtọ́gbà tábà ń kẹrun ní à ah, you can't eat your bread sọ ó pè wá ká máa mú ìdìsọ́ bá ń sọ mọ́ra ká máa kọ̀ǹtró wọn ìgbà tí wọ́n bá jẹ gbalẹ́kọ̀ọ́ kan ká máa jẹ́ ká sì mọ̀ pàjọ́ mọ́ kí wọ́n yìí jíjọ́ táwọn lé wọn kán wá sí mọ́sáàsì tí wọ́n ní ara ẹ̀ tí lè wá sí ẹni ká mọ̀ wà lẹ́nu ìyẹn lè o kọ̀sà á náà rí bẹ́tẹ̀ ń gbá ẹ̀gbá kan sì máa pariwo sí wa bẹ́tẹ̀ ilé wa ni tó bẹ́tà ká kiri báyẹn ká mú mọ́ra kì àwọn ìhàlẹ̀ mọ́yá tó bá tún bá mọ́ ẹ̀hàn tí wọ́n tún wá ìyẹn bẹ́tà lọ́n kó bá wà wò wọ́n àwa ní ìsìn time wa is over àfẹ́ntì ìbá nílò lókù àwọn ti lọ yes àwọn lókù èyí bá ń ṣe igan ìdùnnú táwọn bẹ lọ́n pé ah, ọlọ́run bá tí kọ́lọ́n sì jẹ́ káwọn ọmọ yìí fún ṣe wọ́n rí kàtà rí because tí wọ́n bá jíyà fún ó lè mọ́ rí bá ṣe rí o ṣẹ́mọ̀ kò fẹ́ sẹ́ni kankan ní wọ́n ní ìfẹ́ òtí kọ́kọ́ gbá kẹ́ríkàrí kọ́ tó gbá súnà àwọn tó gbá rí ẹ̀ ó mọ̀ wò pé à ó mọ̀ ìtumọ̀ súnà ìwé lè tẹ̀sẹ̀ ń sọ pé à súnà yóò ní kíni èrè súnà kíni tẹ̀tọ̀ kéjì ẹ̀ à kéjì báwo wọ́n fẹ́ kó sórí ẹni ẹni orí ìwé àwọn bómi náà àìmọye àwọn tí máa ronú bẹ́ẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ káwọn ọmọ wa ẹ̀ orí bẹ́ẹ̀ alhamdulillah oni fa abraza fadlahu haqqan alayhim kama barazat linaziriha samahu ọ̀rọ̀ tó ń sọ ti pọ̀jù abraza fadlahu haqqan alayhim ó fi wọ́n lórí àwọn náà jẹ́ tó mọ̀rí o wọ́n fẹ́ dá orí yẹn padà bọ̀ tó ti ṣe orí yẹn débi wípé ó ti sọ orí tiẹ̀ sánmà àwọn wà lẹ̀ àwọn àwọn sánmà báyìí pé à ah, débi báyìí o à san orí lè padà náà فهل تكفى السماء على بصير وهل به الشمس طالعة صفاء كاب بل جدان للشوري فين تكين أما وكي شوري نسا يوكيا فهل تكفى السماء على بصير سيئة كان للوجو كاسم وجوه يتسقى وفا كان جادي قوة سما قواني بو قواني وكي قواني بني سما وعا فهل تكفى السماء على بصير وهل بالشمس طالعة خفاء وهل بالشمس طالعة خفاء níbi tó orí rẹ̀ dé ǹjẹ́ òun lè mú kóòrùn tàn lọ́sùn kéèyàn kan wá sọ pé ah ẹjẹ́ àlọ́pọ̀ ní bílẹ̀ sí ṣú náà ní ṣú ní pàmí lọ́sàáyà ilẹ̀ ṣúrú ẹ̀dá kan ẹjẹ́ àwọ̀ ẹ̀wọ̀n wọ́n lóòrùn jáde ń ti ẹ̀wẹ̀ mìíràn kí ah, <laughs> mi náà rí ìṣe bí òun bùnátù mọ̀kárì ni wáwù sáàtù kẹ́lìmí dámá wáwù mú mìíràn kẹ́lìmí ṣìfà kí wọ́n ròyìn èèyàn kó lágbára tó báyìí in tí wọ́n bí ànábì nípa rẹ̀ wá dúró rí tó ṣe wọ́n ní sí wà lè jẹ́ náà àdísì gbogbo tó ṣe kò ní wà lìjánà mo ní ìbánisọ̀rọ̀ kan nígboro tán ní pé ń sọ̀rọ̀ nípa bóò ní alùsùnmá ṣe lè ṣe papọ̀ mo ní kan try kan wo story Abdullahi ibn Jur'an gbogbo tó ṣe àwọn ní kò ní wà lìjánà tá a bá rí àdíṣe dọ̀ àyífò kan tó sọ pé Abdullahi ibn Jur'an wà lìjánà ṣé gbogbo ẹ̀kọ́ la sọ pé Allahu Akbar ló wù yẹn kó wọ̀ àmọ́ nàbí ṣe láìláìláì àwọn fẹ́ kó ó mi fi láìláìlá tí wọ́n wà ẹ́ẹ́dì ju gbogbo tó ṣe lọ because àwa lè sàmọ́ pa wà nìjẹ́ náà bó ṣe wá ṣe tó yìí torí pé kò sí láìláha ìlàlá ń bẹ̀ kò wà nìjẹ́ náà kí ni ìmọ̀ ẹ́ẹ́dì gan anabi ti give reason anabi ni ìnáwó lamíyẹ́ jùdì líláyẹ kọ́tù òfúrí kanlẹ̀ fọlọ́run rí kó wá ní Allahumma fil li khati'ati yawma jìn kẹ́ni mọ̀ yóò já ìlẹ́nu ẹ̀rí òfúrí kanlẹ̀ fọlọ́run kò ní wà nìjẹ́ àwọn forí kanlẹ̀ fúrídì àdúgbò fọ́lọ̀ ẹlùmí tó fẹ́ yọ ọmọ ìyá rẹ̀ tọ́jọ́ forí kanlẹ̀ olóko sí ọkọ̀rọ̀kọ̀ mọ́ta rẹ̀ jẹ́ owó abúláàrin jùlọ kó dúpẹ́ fọ́lọ̀ pé tẹ̀ wá mọ́ta sí ó nínú kí yẹn gbọ́ yíyan yẹn làwọn afẹ́ ó tọ́ ni àmọ́ gbogbo ni wọ́n ọlọ́mọ ṣe wá lẹ́yìn tí ń lé àwọn èèyàn fún bí ẹ̀sìn ọlọ́run so tí mo fẹ́ mọ̀ ń ṣàlàyé fún wa fi hádàlbà ò ní wípé ẹn tó lówó sórí igbó yá àwọn tó lówó yẹn ó lè wà lè jẹ́nà kọ́ọ̀bọ̀ bẹ́ẹ̀ ni mo ti fẹ́ kọ́ọ̀bọ̀ kò ní wà lè jẹ́nà tẹ́láwà táà ní tẹ́ pé káwá fẹ́ mo gàrí gbáṣẹ̀ tọrọ rẹ̀ yìí ní hey àlìjẹ́nà straight kí ló wá fi ṣẹ̀rí àwọn àdìsí báyìí فإذا قيل فإن قيل ما تصنعون بالحديث الذي قاله أمام أحمد حدثنا الهزيل بن ميمون عن مطرح بن يزيد عن أبيد الله بن زحري عن علي بن يزيد عن القاسم عن أبي أمامة الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم ẹ̀rí wa mú kóníkàlùkù wọn àwọn ọmọ ìsọ́dọ̀ ni tí kò ní ẹ̀pù ní káàkà wà lọ́dọ̀ mọ́mọ́ wọn ọ̀tà àwọn mọ́mọ́ náà fẹ́ free tí kò disturb wa tí kò disturb wa قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت فيها خشفة قلت ما هذا قال بلال فمضيت فإذا أكثر أهل الجنة فقراء المهاجرين وذرار المسلمين ولم أر فيها أحدا أقل من الأغنياء والنساء قيل لي أما الأغنياء فهم في الباب يحاسبون ويمحسون وأما النساء فألهاهن الأحمران الذهب والحرير ثم خرجنا وني أقدت لي حديث عن مسلم وني عن النبي صلى الله عليه وسلم قال òun wà jẹ́nà wá ń gbọ́ irú ẹsẹ̀ bàtà Bilal níwájú òun ìgbàkọ́ ń sì wo àjẹ́nà yẹn orí wípé àwọn aláìní mọ̀ àjòrò ló pọ̀ jù lẹ́ẹ̀ na only in South Sudan. Abdulsalam ẹ̀wọ̀n lọ bíbá Abdulrahman Abdulrahman ẹ̀wọ̀n wa wa Abdulrahman Zainab ẹ̀wọ̀n Aisha wọ́n jókòó bí tó wáyé dáadáa. Ẹ̀ Abdulsalam àbọ̀ bíbá. ọmọ gidi lọmọ tẹ́wọ̀n yìí o ìtẹ́ ah! bá sọ fún ẹmọ òun kan wáyé wá jókòó sí ìwà ó máa jókòó sí bẹ̀rẹ̀ kìí ṣe ẹni tó ní ẹwọ̀n kan àwọn jàmọ́ náà tó tẹ̀lé ẹwù Abdulrahman bàmílọ́wọ́ ah! àwọn èèyàn dáadáa pọ̀ láyé Abdulrahman wàlá ẹwọ ẹwọ sí gbogbo Zainab wọ́n máa bọ̀ mí bá yóò jókòó sí bẹ̀rẹ̀ máa wo àwọn èèyàn dáadáa ẹjọ́ kò báyìí ya jókòó ah abdulsalam ní yìí kódà bárakàlá fi ẹ́ sàmì wọ́n dáadáa abdulsalam àti mara wa ti pẹ́ àbí Dákùn. Hàn, Fìlbáàbí Yuhasabun, wọ́n lánàá bí wà sọ ah, àwọn muhajiru àwọn aláìní muhajiru ló pọ̀ nínú aljanna walam ara fiya ahadan aqalla min al-aghniya àwọn olówó kọ̀ọ̀kan mú pàdé ìsáwọn olówó láljanna ẹ̀ẹ́ ẹ̀kú tó lówó kan bá kàdí ìsẹ́lẹ̀ ní ọkọ̀ òpé kílẹ̀ sọ wọ́n ní kò sí olówó kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́wọ́ láljanna wọ́n ní sáà àwọn obìnrin díẹ̀ díẹ̀ náà látún rí wọ́n tó ni ó tó pọ̀ jù náà náà reason dẹ̀ ni wípé àkọ́kọ́ wọ́n pọ̀ jù wá lọ ìkejì ọ̀nà tí wọ́n ní tukọ̀ jù fóbìnrin tẹ́sì tẹ́ ju tiwa lọ tẹ́sì tiwa ju tiẹ̀ lọ láyé but àwọn ibì kan wà tí wọ́n rí díìrì níbi ọpọlọ tẹ̀ sọ́rí o tí wọ́n ra kí àwa lè enjoy ẹ̀ ọlọ́run á fún láwọn òfin kan kò ní tẹ̀lé òfin kò rọrùn fóbìnrin kẹ́ sọ fún pé èèyàn èèyàn ẹ wá sọ pé ẹnìkan ni ó mọ̀ pàṣẹ fún un rọrùn fún ẹni ẹ gbọ́dọ̀ lówó jùlọ ó dẹ̀ gbọ́dọ̀ fi ìlú pẹ́ ni ẹ gbọ́n jùlọ ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí sí ìlú pé òun gbọ́n jùlọ ó láì ó pè kó wọná because ìtumọ̀ ẹni wípé ẹ̀mọ̀kẹ́ tọ́lọ ní kí obìnrin ṣe fún ọkọ rẹ̀ ni wọ́lọ́ ìtẹ́yìn bá bẹ̀rù ọlọ́run tẹ́yìn bá ń ka Kùránì èyí fẹ́ lè máa bí ọkọ rẹ̀ ní gbogbo ìgbà pé ẹjọ́ tó yẹ lọ́run sí wà òkè wọ́lọ́ yìí ànábì ń sọ fún àánú sọ fún yẹn náà ó ní pé ìfàkànà fíìkì ó lọ́kọ̀ rẹ̀ ó ní àyínà òbí fẹ́ẹ̀rì ó wà dáadáa ó ní à ah, ìnáwó jannatu kí wọn náà rò pé àlìjánà àti iná rẹ̀ lójókòó ti yẹn àlìjánà rẹ̀ àti iná rẹ̀ lójókòó ti yẹn. à ẹ tó bá jẹ́ pé ó bẹ̀rù ọlọ́run dáadáa ká bá dẹ̀ máa ń ka Kùránì ẹ wo bọ́lọ́run ṣe sọ́nu sọ́rọ́ tó nìkan obìnrin mélòó ló rọ̀ lọ́rùn tí ò ní sọ dérí kó mọ̀ pé ọkọ rẹ̀ ní yàtọ̀ ìyìdì báwọn sọ àbí àti wọ́n ti sáwọn kan yàtọ̀ ìyìdì oh my master láyé yẹ̀wú dídá kàwé dáadáa yìí yóò kàn pé master yóò ní master my food yàtọ̀ ìyìdì kí wá ṣe wo yẹ̀wú dì nìkan wàláì àwọn èèyàn ń ka ìwé ìsìlámíyà wọ́n di tọ́jú islamiyat yóò kàn fi pé o oh, lọ́pọ̀lọ́ tó mọ́ náà tí ti gbà ipò obìnrin lọ́lọ́wọ́n bá dáwọn wọ́n máa ń sọ fóbìnrin kó jókòó ni ẹ̀rọ gbọ́dọ̀ sì ṣètò ayé kí ló bá débi pé ọlọ́run ní pé kánádì sọ fún ẹ pé ò gbọ́dọ̀ travel àyàfi kẹ́nìkan wà pẹ̀lú ẹ̀ tó rí nǹkan ibi tá gbé ẹ sí ni wọ́n yẹyẹ rẹ̀ wọ́n lé ní ọ̀wọ́n tó yẹn alóyẹ̀ fẹ́ jáde pọ̀nù yẹn Allahul Khabir ọlọ́run bá tó ma gbogbo kan sọ pé innama yuridu Allahu liyudhhiba ankum rijza ahlal bayt wa yutahhirakum tathira tó bá dẹ̀fẹ́ bá a sọ̀rọ̀ yóò ká gẹ̀ta ọlọ́run sọ pé ẹbọ́ síta ẹbọ́ síta fáìzà kúbi àti sọ̀lá tó fàtẹ́ ṣirú fi náà wọ́n to be not too far láti lọ sí àti láti lọ sí nínú òyìn ní láti lọ sí òyìn ní láti lọ sí kí ni ọ̀sẹ̀ ìṣe yìí ṣe ẹ̀ ó lè sọ fún mi pé ó lè sọ fún mi pé kò tẹ̀ tí ò ní pé ní ìgbàgbọ́ àdéhùn. Bàjẹ́ ìjọba sọ fún mi ní ìgbàgbọ́ àdéhùn. Obìnrin. èmi ní ìsìn kíláàsì kan kíláàsì pẹ̀lú wọn wọ́n wá ń discuss nípa ulumul Qur'an wọ́n wá ń discuss nǹkan kan wọ́n á kóòtù àyà kan. èmi tèmi náà ń gbọ́ náà ah. ẹyà máa ń tẹnumọ́ pé inú ìlà àjẹ́bù kò sì mọ̀ túmọ̀ àwọn kẹ́límọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ti bẹ́ẹ̀ kí ìfọyàtọ̀ tí ò ní jókòó ka tó fẹ́ wà nìjẹ́ náà tí ò ní jókòó ka ayà sọ̀rọ̀. pé ọ́ tá àbásálù ni wọ́n sọ nígbà yìí ẹ́ ọ̀nkù sàǹjẹ́ ni wọ́n sọ nígbà yìí sàǹjẹ́rẹ̀ sàǹjẹ́rẹ̀ ó ti mọ ní pé mo lè fi ẹ̀ṣọ́ mi hàn lẹ́yìn ní èyí tí mo sọ ẹlòmí ò ní rẹ́ṣọ́ mi òṣùpèrè tó wà lìjẹ́ náà tó yẹ. ó jáwó ẹ̀wọ̀n kó lè mọ̀ iná yẹ̀gbọ́n wallahu khabirun bima yasna'un ìkan nínú àwọn fàṣíràn sọ pé wallahu khabirun bima yasna'un pé ọlọ́run máa ń tẹ́ ń fi ojú àdìmọ́bí ìrìnàjò ọdún sọ bẹ́ẹ̀ ọlọ́run máa ń tẹ́ ń fi ojú ní àtàbẹ̀yìn ṣe khabirun bima yasna'un ẹ wá wo the next one tọ́lọ́ sọ ọlọ́run wa kullil mu'minat àdìmọ́bí ìrìnàjò ọdún ní wọ́n ní sọ fáwọn òbí gbàgbọ́ òdodo lóbìnrin jẹ́ wọ́n máa ń sọ àwọn tí wọ́n lè fi hàn ilálí bòrò láti hinna àwọn ọkọ wọn àwọn àbá ìhinna àwọn àbá ìbò láti hinna àwọn àbìnà ìhinna ọlọ́wọ́n kà tí ò yẹ kó bèrè jòjó kó báyẹn kó máa kó máa tètè kó ní nínú. wallahi kò jẹ́ kọ́ kí ẹ̀dẹ̀ máa wo imra'atun taqiyya ẹ̀ tó bẹ̀rù ọlọ́run bá wallahi ìwúṣẹ́ kó wà lọ́nà rẹ̀ each time tẹ́nì kankan bá ń bá sọ̀rọ̀ kó máa fojú yẹn rí ìran pé àìlè òsín náà tọ́lọ́run bá sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ọlọ́run sọ di pé wàlá wà lábẹ́ jẹ̀lbáàbù yẹn ẹ jẹ́ kẹ́ ń tó fẹ́ rí for the first time ẹ jẹ́ kó wà surprise àdúró ẹ̀ṣọ́ báyìí rẹ̀ ń daṣọ́. àwọn tó ń jọ fẹ́ra wọn náà ni o nọ́tọ̀rù olè ọ̀rẹ́ ṣe sílẹ̀ tó ti ṣí gbogbo ẹ̀ka lẹ́yìn àbẹ́rẹ́ ṣe. Thank you sọ ọlọ́run dẹ̀ sọ pé yẹn ni ẹwà ẹ̀ṣọ́ oore àpọ́nlé wo ló tó pé wàá láìláì. kátó wá sọ pé kí ni nǹkan míì tó tún jù bẹ́ẹ̀ lọ ẹwà àpọ́nlé wo lọ́run ti ṣe fún obìnrin tó tó bẹ́ẹ̀. ọlọ́run ló sì ṣàánú wa ọlọ́run ló fi àwọn ọmọ mi náà ti ṣàánú wa wàyí la trọ́bù wọn à nílé bọ́m̀bẹ̀ tán àmọ́ ṣe wàhálà ká tó bọ́m̀bẹ̀ honestly but ọlọ́run fi àwọn ọmọ mi náà ti ṣàánú wa ọlọ́run dá wọn dáa wọ́n bẹ̀rù ọlọ́run bọ́ ẹ wá gbọ́ bóbìnrin bá ti wá mọ ẹni tó wà nínú òwò ṣé kò yẹ kó tún lọ mìíràn tọ́lọ́run sọnù súrọ́tù nìfà ẹ̀gbọ́n ni ọlọ́run ni wàyí àpọ̀ ànàkùnfà ò sọ̀rọ̀ sítọ́ọ̀sì làákàyè wa pé kẹ ẹ sọ pé kẹ ẹ azún ìpẹ́ gbọ́n jù wá lọ àbẹ́ gbọ́n déédé bá ṣe gbọ́n kó tó sọ pé wọ́n yín àtọ̀ àna kàn tó bá tẹ̀ láṣẹ yín wọ́n àti gbogbo àlejò náà tẹ̀lé ẹ mọ́ wà á kọjá láti wọn o ẹ mọ́ fìyà jẹ wọn ẹ mọ́ yàn wọn jẹ o tó bá ti tẹ̀ láṣẹ yín wọ́n àti gbogbo. possible láíláí ẹni obìnrin tí ò bá ti ríra rẹ̀ yóò gọ̀gán o yóò padà rí ara ẹ̀sìn àti kìí sọgbọ́n ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ. Bàmí lọ́wọ́. Àbùsálà wọn náà. Ẹ̀rùn tí náà máa sọ̀rọ̀ wọn ṣùgbọ́n, ọ̀ká rẹ̀. Tó bèèrè bá rọ̀pọ̀ gbọ́n, ẹ jẹ́ ká fi àwọn tó máa ń kówó jọ láyé, ṣùgbọ́n tí wọ́n ṣe sọ́dá kọ yẹn, ṣe wàhálà òun jogún wọn òun wá lò fi tẹ̀bí ìlà ó kọmọsá sí fúnra rẹ̀ ah bóun ṣe pín sí pín ogún fóun tọ́wà ìlọ́wọ́ pé àbílìlà ọlọ́run sí wọn ẹ tó lówó gan ọ̀kadà lókùn tó ikú ó ní àwọ́ ikú mi ò lè gún láìláì ilé kọkàtà tí wọ́n lówó lọ́wọ́ wọn so ó wá ń gọ̀ bẹ́ẹ̀ ẹni tó wọn á jogún òun wá ní àìní ilé kọkàtà o sọ̀kalẹ̀ fún àrílá alkiyama ó wá di jọ́gbìrì alkiyama bọ́tẹ́ni yìí bí a kò mówó náà dáadáa gan ó sàkùwọ̀ ó fi ṣe nǹkan báyìí orí rẹ̀ rí wọ́n á ní wọ́n kọ́ wò wá rí nǹkan kan. pàápàá ń tí pípé orí ẹ kó bí kò padà bí ẹ jẹ́ kí n tún fi lápẹ̀rẹ̀ ní àìsàn ó yẹ bọ́ sí ìrìn àìnà irú orí bábùsálàmù ṣe tó ti gbọ́ báyìí àwọn èèyàn dáadáa pọ̀ níbi Aisha ẹ̀yàn wájú kò sí wa ọgbọ̀lẹ́gbọ̀n yìí wa èèyàn gidi ló ń nà very very nice person ó máa ń gbọ́rọ̀ ẹ̀ tí ó ti kọ̀ ó máa ń gbọ́rọ̀ Zainab wọn bọ̀ lọ́dọ̀ Aisha <clears throat> so Abdulrahman ìwọ́n mọ̀ lọ́dẹ̀ àgbàlagbà ìwọ́ ti dàgbà dáadáa tí ó mọ̀ wọ́n bẹ́ẹ̀ jókòó sí wa sọ̀rọ̀ so ẹjẹ́ tó fún alápẹ̀rẹ̀ mi tó bá díjọ́ gbé náà kìí àmà àwọn kan wà wọn lọ́pọlọ jù wá lọ ṣùgbọ́n wọn wọ̀ náà ìgbàlódì lẹ́yìn jẹ́mi kú sílẹ̀ yẹn ó mẹ́rin tó gbọ́n dáadáa jọ́ gbé náà kìí àmà pọ̀rọ̀ yẹn ti da tó ẹ kà nípa ìmọ̀mù záàbì kẹ gbọ́ nǹkan onímọ̀ fún wa lọ́gbọ́n tí gbé yẹn wọná. ẹni tó ṣe tàn yìí ó ní owó emotional wàlfàájì khidbun láì ti ń bẹ lórí rẹ̀ gan-an ká tó gbé dóhùn gan ti gbé mẹ́wàá wá because kó tó pàdé èèyàn gan four one twenty lòun. Ah. so àwọn àhádìsí pé olówó ní wà lè jẹ́ mẹ́yẹn yọrọ ni. but ètò tó authentic wà náà kò wọ́pọ̀ jẹ́ náà ní ti ẹ̀ jẹ́ pé yí báyẹn àwọn obìnrin kan wà àwọn wàlẹ̀ ayé rárá àwọn ìyàwó alábìjẹ́ náà lọ́njẹ́ káwọ̀ rẹ̀ ọlọ́mà kí lọ́lọ́n pè wọn ní sọ́rọ̀ tí túrù náà ni but a ti wọ́n ìjábà dí sọ́bù wa mọ́ láti bí oṣù kan mọ́dà oṣù kan sẹ́yìn ẹ̀yà dó sí bèèrè mi ìbéèrè wà ń bíbà tó bá ká dáhùn ìbéèrè yẹn ká fi ṣe Mariam tí ó jẹgbà tí ó jẹgbà àán wọ́n ní kí ni ìmọ̀ràn tá lè fún ẹni tí ó wà ń grateful sẹ́n tó ṣe lórí ìbéèrè yìí kẹtẹ̀ tó bá jẹ́ pé àwọn náà fi ipá wọn mórí nígbà tí sọ ìkọ́ ní kí ẹ̀yàn kan béèrè kí ẹ̀yàn lọ change attitude tóbi pé máa kọ́ ti kíní lọ sẹ́ndì ẹ̀ sí ẹjà o but generally ẹni tó bá fi ìwé pé òun ò mórè kó mórè náà ni ara tí èèyàn fi máa ń gẹ́ ti pé mi ò mórè ni pé gbogbo rẹ̀ tẹ́yàn kan bá ṣe fún yàn tẹ́yàn bá fi lè fojú kiri ẹ̀ hmm, ẹ tó save life èèyàn ní ìsìn ó yàtọ̀ sí ah, àwọn obìnrin trial. èmi àti àwọn fámìlì mi máa ń sọ̀rọ̀ tó jọ mi tí wọ́n ní àìwò ah, ah, ẹlọ lọ bí oṣù kan lọ́dọ̀ àwọn òbí wọ́n pé a sì kọ́ ọmọ yín lẹ̀ tí <laughs> ah, obìnrin ó gbà yà ọlọ́run bá yìí sọ hànà wọ̀tàlá wàṣẹ́yìn alìsánà hátà ìdábàràbà ṣọ́dá mo fẹ́ rògbà pé kò jìnà tá bá gbọ́yé pé ìyá sì máa ń wà tí ó mọ̀ mójútó ọmọ rẹ̀ tó fi pé 40 ìhà ọmọ náà ní mọ̀ rí ayé wípé ẹmú wọ́n náà ti tó ṣe báyìí màmá yóò mọ̀ pé àà ah, ah, ọmọ jò ṣé ìwà yìí sì ní ìyá mọ́ kó máa ṣe jẹ́jẹ́ o orí ẹ̀ ní sí ṣe jẹ́jẹ́ báyà mí wọ́n ní ọmọ Ìgbéyàwó kọ́ ni o so tí yóò bá mú orí kí yẹn kàn try láti mú orí náà ni kí yẹn ó dì dọ́kítì orí ẹni yẹn fún yẹn kí yẹn wọ́n tí ó ṣẹlẹ̀ sí yẹn ṣe gẹ́tẹ̀ gbàmí gan kì í ṣe báyìí á ti ká ọ̀rọ̀ mímọ orí síwájú tó yẹ kí kí kóníkálùkù fi realize it á ti ká ọ̀rọ̀ mímọ orí síwájú àìmọ orí àìmórí sọ́lọ́run kò sí orí kan tó dọ́dọ̀ rẹ láyé tí ọmọ ènìyàn ká jíjẹ pọ́ lọ́run fẹ́ kó fún ọ nípa ẹ̀ ó mórí sọ́lọ́ náà nìyẹn ànábì yìí sọ́sọ́rọ̀ láàrẹ̀. orí ẹ̀ ń gbà mí ò ní fẹ́ gborí lọ́dọ̀ lómi tí wọ́n bá ìhórí ti ẹ̀ yìí nìfẹ́ because ìfẹ́ dẹ́rù ẹ̀. mo mọ̀ pé ìfẹ́ gborí lọ́rọ̀ ọdún èèyàn báyìí yes àwọn ọlọ́lẹ́yìn kọ́lọ̀n kó ṣàánà wa Ìsálà ẹ̀ fílẹ̀. Ìyá mọ́ pàlú wọn. Lọ pé ó mú wọn nǹkan burúkú sí ni kí ẹ mọ mòrè tí ẹ bá mòrè tí ó affect ní láìpẹ́ yẹn pọ̀ mo sọ kí nípa fún wa rí kò sẹ́ni tó lè implement ẹ̀ tí ò ní dá èmi náà try ẹ̀ àwọn náà kà try ẹ̀ mo obìnrin wo ni ọkọ rẹ̀ fẹ́ tán obìnrin wo lọkọ rẹ̀ fẹ́ tó wà ní mo fún yín pé nìyẹn. àmúdúpẹ́ ah, ọ ẹni tẹ́ wá ní á ah, gbogbo wàhálà tẹ́ ṣe kẹtọ́rí pé rí mi fẹ́ ah, ọ̀rọ̀ ọ̀sán ní ìsàn ní ilẹ̀ ní ìdìsàpọ̀ wo bí rí tó wá jẹ́yàn gidi ló fẹ́ ní o àwọn èèyàn kan wà àwọn òṣèṣọ báyẹn àbí mi kà ṣàánú ẹ̀ òun gẹ́ sọ kọ́kọ́ dé ní ìgbà ìsọ́ o ti fẹ́ wrong person because nítorí ẹkọ́ jáde lẹ́nu tẹ̀ mẹ́rin pé ó ah, wọ́n náà risk life ti ẹ pé o fẹ́ live life ẹ pẹ̀lú mi. ọ̀dọ̀ ẹ̀yin ni èmi náà risk life èmi náà fún yín. Ah, èèyàn dandan ni kéèyàn náà dẹ wípé ẹ náà lọ́nà kan dandan ni kí ni àwọn náà holistically ah ọláì decision ńlá. tutù lẹ́nu ẹ̀ àìmọ́rí máa ń jẹ́ kó rí pọ̀ sí mi kí àmọ́rí máa ń jẹ́ kó rí pọ̀ sí mi wàláì ìjọsìn yóò sì máa lọ sókè ó ní láti bẹ́ẹ̀ ni gàgà fún àfà ńlá wọ́n yí ṣe onísúnnà ẹrù tí wà báyìí àfà èèyàn dáadáa ni mo mọ̀ wọ́n sí wọ́n mọ́ ń sọ̀rọ̀ dáadáa gan èèyàn lè láwọn ọdún kéèyàn ti dìsàgbé pẹ̀lú wọn mo rí fídíò kan tí wọ́n sọ mọ́ intentionally náà ni mo fẹ́ jẹ́ gbọ́ wọ́n mẹ́ṣọ̀rọ̀ kékeré kan bẹ̀ ọ̀rọ̀ yẹn dáa jẹ́ ó wù mí kí àwọn yẹn kàn reflect orí ọ̀tẹ́ ní ẹ̀sán bẹ̀rẹ̀ wọ́n ní à ìgbéraga ò sí bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ̀ wò èyí dàrú ló sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gidi ni kò sẹ́nì kan tó bọ́lọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga àwọn àmẹ́bí rẹ̀ ò bá sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga yẹ́yẹ́ ìyẹ̀nàgbá ń bẹ lọ́kàn rẹ̀ the only problem táwọn èèyàn fẹ́ ni pé àwọn èèyàn tó mọ́ misunderstand bí àárín àtọ́lọ́run lákọ́kọ́ ìkejì béèyàn ṣe ń bí àwọn èèyàn real view ẹ̀yà mo máa fojú gbogbo mo máa gbá níbi mo máa wọ́n bí àlá ìbí ṣe lé náà mo ṣe kí n ṣe lé rẹ̀. ẹ̀ẹ́dàn ìgbélé ò lọ́pọ̀lọ́ ni ó fẹ́ sọ bí ẹsẹ̀ wọ́n wẹ̀ ọ̀dẹ̀ ń dọ́gbọ́n bí kò jẹ́wò fóònù wọ́n mọ̀ sọ fún ẹ pé this is what you do. ọlọ́run ó wá gbà sẹ́yìn rẹ̀ ó ní gbéraga pààyàn tì má dàn ẹ̀ lọ. amúrúmbí nìkan ọ̀bí nà lọ àwàlà ara rẹ̀ ní zulu wà kòṣù tí yẹn bá ń bọ́ lọ́wọ́ bá dì í. ara rẹ̀ ní ẹ tó bá kéré sí yẹn náà tí yẹn bá bá dì í. tí yẹn ní tí yẹn ṣe ìṣòro fún àpò rẹ̀ ẹni kéré sí yẹn. fọ́dúlú èèyàn púpọ̀ àmọ́ àrọ́fà rẹ̀ ní fọ́dúlù túbọ̀rọ̀ tó dà lọ́rọ̀ yẹn ká ìgbéraga òjò bọ́lọ̀ sọ yẹn wọn náà yóò lè jọ́rẹ̀ ọlọ́run pẹ̀lú ìgbéraga kò sí yẹn ṣe wọn kọ́ lẹ́nu tíra táǹkà ìgbéraga òjò bọ́lọ̀ sọ̀rọ̀ ìgbéraga òjò bọ́lọ̀ sọ̀rọ̀ ara tí sáàtì lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá ṣe mistake ìyàwó yóò ní àti ìtìbá ẹ̀tìbá ẹ̀tìbá ẹ̀ ní ọ̀bí agẹ́tẹ̀ ya mọ́ lè ewu láìwò ní ẹ ẹ̀ lè jọpọ̀ ẹ àti fún ìyàwó yẹn gbọ́dọ̀ wà vulnerable sí yàn kí ẹ̀nà vulnerable sí so kó láti sọ tó wà nínú ọkàn rẹ̀ pé kò sí problem. ó dẹ̀ easy fún yẹn náà láti sọ fún kò sí problem explain ìní ẹ̀sìn yẹn nìkan kò máa mọ̀ dáa ṣùgbọ́n tàwa rí pé kí ni pọ́pọ́sì ìtẹ́sùnú ilẹ̀ ìhà wọ́n yára ní jẹ́ ni so you now share it wọ́n wà rí pé ah, in fact bóyá kó kàn ṣe dùá fún ọ lásán ọkàn yóò sì wálẹ̀ sometimes ló mọ́ ń jẹ́ kí èèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ah, kí wọ́n bá ṣe àwọn ní how painful it is kí èèyàn lè hide but ẹ padà rí pé àwa ah, láì <laughs> the test fún ilé ẹni mo ń tìta the test fún ilé wọ́n pè é ọlọ́ ìlànà àti láwọn èèyàn dáadáa fẹ́ pé yes ẹlòmíràn kí wọ́n dúró déédéé mọ́ bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń lọ látara wish wọ́n kíní kan wọ́n ẹ̀ wọ́n take note. ìdó kó bá ẹlòmíì ó ní aspect ẹ̀sìn kan ó sì rí pé kò yẹ bọ́lá ọba sọ bẹ́ẹ̀ ni ó sori ní bẹ́ẹ̀ bá níbẹ̀. ó sì pé kò yẹ bọ́lá ọba gbé ilẹ̀ bẹ́ẹ̀ ṣé o débi pé yóò máa wo gbàgbé pé tọ́lọ́ fi aláwọ̀ kaba But anyway, I'm ready to just go by. Ijó lásìkò ilé ayé iná tàǹtì wàhálà. Ijó lásìkò ilé ayé. Ijó. Ó jìnà kẹ́kẹ́ àtọ́ wàhálà ẹ̀kọ́ jìnà. Àsùn fanfan, ẹni tó bá fẹ́ sùn, ẹni tó bá fún lóorun. Ẹni tí ìbá tún ṣe wàhálà ní tiẹ̀ so ikhwan fillah àwọn èèyàn táwọn bá exchange ọ̀rọ̀ ó di sáré láti máa ronú tó bá dá lánàá olè má dá mọ́ ń dọ́là tó bá bẹ̀rẹ̀ sí gbọ́gbọ́kúgbọ́ tó bá bẹ̀rẹ̀ sí rìn ìkọrin tó bá bẹ̀rẹ̀ sí ń question ọlọ́run ọba sí múlìkì yìí sí múlìkì yìí fi múlùkì yìí kápá ọlọ́run ẹ̀mọ̀ kọ́ mọ́ ènìyàn kó fúyẹ́ kó sì mọ́ ríra rẹ̀ àlùmọ́ọ́mù ibùn kọ́ ìmọ̀ sọ bẹ́ẹ̀ nínú tọ̀rí kò lè jẹ́ ọ̀sẹ̀ yìí tàbí ọlọ́mọ ènìyàn pé kò sí ẹni tó dá aláyé tí ìṣe pé torí kó mọ bọ́lọ̀ ń ṣe tó tí ó ti rí bí pé àpò wíìkì gan ní kíláàsì kan wà tá a ṣe ní ìjẹta mo ń kọ orin kan tí ibùn tèmi àkọ nípa witness ọmọnìyàn ṣẹ́rántí ta ló wà kíláàsì yìí tàrántí wàlfàkùrù lè wọ́tò dáadé láàzìmọ́nà àbàdà kàmàlgìnà àbàdà wàtún làwú dáadé kàlfàkùrù kàmàlgìnà àbàdà wàtún làwú dáadé. ibùdó ní àlóró nípa ọlọ́run tó wá sọ yẹn o. òní wàlfàkùrù lè záàtì láàrin nínú àbàdà ìwòrà rí pé èyí ní ọ̀nà kàkà ìlú tí mo fi dà kò sí tí mo ní àgbẹ̀ torí pọ́lọ̀ kan fẹ́ ṣàánú mi. wàlfàkùlé wàsù záàtì láàrin nínú àbàdà kàmàlgìnà àbàdà wàsù làwù záàtì kàmàlgìnà àbàdà wàsù làwù fẹ́ fún ọ ẹ̀ẹ́n tí mo béèrè tẹ̀ wá kọjá bẹ́ẹ̀ ó lọ́pọlọ tó fi béèrè tó tó ẹ̀gàn ọlọ́run tí ó sọ fún ajọ́ gbé nàìjíríà pé zid máa ronú tó kàn fẹ́ ẹ̀ tó sì ti wá ọmọ àti ilẹ̀ ńkọ́ tó ní àtẹ́mú mi ti ènìyàn náà ni kó kàn dáùtù máa fún ọ nípa mẹ́wàá tó bá tún dá òsùn ọlọ́run fún ọdún rẹ̀ mẹ́wàá tó kàn tún wò pé a ah, ọ̀rọ̀ ni màá fún ẹ nílòpọ̀ bẹ́ẹ̀ mẹ́wàá anábì ní fàwọ́ afọ́rù alẹ́ ìjẹ́mẹ̀ ó ní òní kankan jù náà táwà ìjẹ́mẹ̀ wàlfàkúrò wàsùn Fọ́lọ̀ jẹ́ rí ni ẹ̀. Kò sígbà tí ìwà lè mẹ́lé tí ò ní mọ̀ kárí wọnú fọ́lọ̀. Àkùrá ní bẹ́ẹ̀ ká kàdé wípé a ní lè ṣe kankan sí ọlọ́run ọ̀tọ́. Ọlọ́run kó sọ ni wa o. Ọlọ́run ṣe ọlọ́run jẹ́ àwọn ọ̀nà. Gbogbo tọ́lọ́run bá fún wa, ọlọ́run jẹ́ láàrin ẹ̀gbọ́n sábúrò èyàn gbọ́dọ̀ mọ́ rẹ́gbìn yàn wípé ẹ kó ṣe náà ní kí wàá ṣe kílù kílù fíò àwa náà tá a lówó tá a ní nǹkan kan ẹ mọ ẹrẹ tán sí tẹlẹ bí tí ó kàn pè yín tí ó dẹ àzùn pé ẹ gbọ́dọ̀ mọ ṣe ẹ̀gbọ́n mi ti pè mí ti sọ fún mi pé wá òun ìfẹ́ gbọ́ sórí o bó bá ti ṣe ni ìdùnnú ni fún yín kó sọ bẹ́ẹ̀ fún yín gan ìgbẹ́ sórí o bó bá ti ṣe ni òkè àwọn ọ̀dà táwọn tí wọ́n rẹ̀ ẹbí lájẹgbé o àwọn kankan wà tẹ́ bí èyí ó ṣe sí ọ̀pẹ́ pé ẹ̀ní lè rí tálẹ́sì láìláì orípẹ́ bí i tára tábà náà yóò dọ̀tà ẹ̀ńtí ìṣẹ́bí tó bá dà ó pé mi ò tí wà sí irú yẹn o nǹkan sọ pé wọ́n ń kọ́ náà nínú tàn ó pé ìbùnú tàbí vọ́ọ̀lì mi fọ́kànlá vọ́ọ̀lì mà èyí túgbọ́n wọ́n níbi ló ti gbọ́gbọ́gbọ́ so kíyàn ìmóore sí èèyàn yìí sọ gangan ìmóore tó ní kó èèyàn of the if no what can I do this wọ́n fún yàn ní souvenir tó jẹ́ pé àti bí òkú ni wọ́n ti gbà souvenir yẹn gan ìbò ńláńlá ni ṣe bá àwọn ẹni tí wọ́n bá bún yàn níbi ìkàndé ẹni tí àbí ó dìbẹ̀ lórí tó bá jẹ́ ike tí wọ́n ṣe níbi òkú tẹ́tà bá bún yàn ń tẹ̀yàn sí yàn lè gbà kì í ṣe wọ̀ nípìnlẹ̀ rẹ̀ sọ yé wa wáyé pé kíkọ́ rẹ̀ ó lè jẹ́ kán stop nǹkan tó ń ṣe yẹn ìyẹn ó ti kí yẹn gẹ́gẹ́ lè yẹn kọ́ action yẹn lè yẹn kọ́. bá lọ́nà láti stọ́pù kan ẹ̀ èèyàn stọ́pù ẹ̀ kí ìmọ̀ bóyá yíwa ọlọ́wà rẹ̀ ọlọ́wọ̀n bá ń tá àmọ́ lásán yóò lọ́n borí jíwà lórí tá àmọ́ àwọn tó já ṣiṣẹ́ ń bẹ kọ́lọ́n kò borí jíwà lórí ọ̀ ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته